ó ti ẹ̀ ń wọ́n ṣe bíríìjì ń parí ìwé làwọn wọn fogún ọdún ṣe bíríìjì ó jẹ́ wọ́n parí ẹ̀ tipẹ́ nígbà tí ń pé morning forest morning forest owó ní dáadúró nù. nine five one six. kò sí báyìí rò wọ́n yẹ kí n kọ́ nọ́mbà yẹn lẹ̀. Ah, baba ah. nọ <laughs> nọ baba. níjẹ́rẹ̀ how are you. I, I fine. how is everything. I fine baba. you welcome. <laughs> baba uh, eh, I dey buy you go your apartment. Now I say make I come give make ah, I bring up to the village. Now I see you, Baba. Now here dey. Ah, Baba. I bring garri and palm oil for you from village. Garri Igbo. Yeah, Baba. Ah! ah, ah, ah, ah. Siyere! Ah, ah, Ebi nìkan tó. Na so, Baba. Ah! Garri Igbo. Na garri o, Baba. Ah, ẹ bá sọ. Thank you. Oh, Baba. Thank you, Baba. Hey, eh, eh, come, come, come, come. Come you go to your town. Mm. Now is this thing you brought. Uh, you no bring anything again. <laughs> Ah, I no bring o, oh, I no bring. Only this garri. Ah, I, I bring money for for my brother. Uh, Amana is school money. and I bring for house friends and garri and palm oil. I can't give you your own palm oil now. And garri. Uh, eh, so you bring out straight for for your brother. I bring out straight. Hundred money. I, I. Hey, eh, that's I, nice. I, I shop money. Shop money. Hey, eh, that's good. I shop money. Oh, thank you, Baba. Hey, may God bless you for that plan. Ẹ wù wọ́n, àdàgbà jẹ́ra òfò, ṣé bẹ́ẹ̀ bí wọn, kò máa gbé kan. Àwọn àdàgbà jẹ́ra òfò máa pọ̀ kì í ṣe nìkan, ilé ń jó wọn lágọ́ta o ayé wa wò wọ́n ẹ wò wọ́n àdàgbà jẹ́yà òfò ṣe bẹ́ẹ̀ ń bí wọn ìkó máa dé kan. ọbẹ̀ kú if you call that brother you are going to air fire. Ah, that because of you ẹ. pay my money why you no pay my money ṣé wọ́n sanwó olé ni ṣé wọ́n ní kẹtẹ́ láti dín mẹ́bí ni kí ló sọ tọ́sọ wọlé tọ́ba ìkọjá bẹ́ẹ̀ okú nu. na wetin i do wey you take all this thing for ground for me. Eh? bẹ́ẹ̀ni òtútù kan lọ́ba yòyòyòyò tẹ̀ chineke me ọmọ náà náà kún ṣe fault mi na say everywhere ó dry people no get money for rent recession ẹ dey everywhere eh? even my sister chinyere ogo village kiri omu wa ó dé sọ pé bàbá mi pepsi ogu pamwentry you know say bàbá na pamwentapa ó dé bọ́lá yọpẹ́ ah, ó ní back pain now everybody no, no pamwe no money okay well me me now emi go mo mo struggle for Lagos say kò tiẹ̀ make small time part time medication everything kò tiẹ̀ jọra wọn ọmọ bínú náà. Emeka ọmọ ọmọ òsèpè fún ọ náà o bó ṣe ń ṣépè fún bàbá rẹ ń lu yín o bẹ́ẹ̀ lọ́mọ òsèpè fún ọ pé ọ dàbọ̀ lórí kẹ̀kẹ́ yìí bàbá fún bàbá tí nǹkan kò ṣe ṣé tí yẹrẹ kọ́ lọ lu yín tó gbé gàrí bọ̀ fún mi pé kí n fi tẹ̀ bá gàrí kó parí. gàrí na bẹ̀ mọ́ni na for my village gàrí na small thing everywhere if you put gàrí na this uh, sand gàrí put them together na gàrí for my village so gàrí no be anything eh, gàrí no be money. ọ̀dà ṣé tí yẹrẹ tó wá sọ fún mi pé òun mú owó bọ̀ sọ parọ́ ni wọ́n fún ọ lówó ilé wọ́n fún lówó oúnjẹ tó ọmọ fi jẹun ọ sì sanwó fèmí. ọ̀rọ̀ jíjìnrẹ̀ ọ̀ dẹ̀rú jíjìnrẹ̀ ọ ní mental problem kò rówó kọ́kọ́ mú bọ̀ jíjìnrẹ̀ ọ yẹ wọ́n wọ́sẹ̀ kọ́ ni kò rówó mú bọ̀. see make I tell you one one one, one secret eh? see hmm. hmm? the family secret o ṣé àbúrò mi yẹ ọ eh, eh, eh, ní mental problem. Hmm yes na family problem mental problem chinyere ote sek ore ote dere kòmòkòtò sọmọ ó pọrọ pé mo wá kọmọ kọmọ wá o. ornamental n gbọ́ ornamental kéétì ọmọ rìn hóhó chinyere kéétì ọmọ rìn hóhó nu kọ́mpáǹdì. ọmọ rìn hóhó ní bedroom. nǹkan bá wọ́sọ lọ bedroom ni tọ́ bá wọ́sọ lọ bedroom tọ́ da mi orí ìgbà yẹn lọ́yẹ̀sẹ̀ yà wèrè tó ní mẹ́ta. baba ok um, gbogbo fowó náà mo ṣe wọ̀nyẹn ó ní rolling stone man ó fẹ́ pọ̀pọ̀ abeg. mo pọ̀pọ̀ ìjọba wa náà. mo bẹ mo fọlọ́ mi bẹ. ìjọba sanwó lè lọ rẹ. ok mo ti gbọ́ mo máa lọ ta àwọn nǹkan tó. ọlọ́run ta akẹ́kọ̀ọ́ náà gbowó lọ rẹ ó ti fowó rẹ yára ẹ bàbá yìí fowó rẹ. Eh, ẹ bó bá wọn fẹ́ kọjá gbowó rẹ ó ti ó ti kò ju sí ní bó ẹ ó nà. ọba kọjá bẹ o kú dànù. gbọ́dọ̀ wọ bẹ́ẹ̀. agbẹ́bí ọ̀jẹ̀ sí bọ́dà fún ọ small place kò lè gbọ́ mi ó má fẹsẹ̀ Oh, oh because you build house eh? náà ẹ o oh, wa ah, o oh, wa ah, o wa ah, ṣe fẹ́ àwọn tenant gbé ẹni ọ̀hún ni o small tenant ó máa kú ó máa lọ ó máa ṣe bílẹ̀ gan síta bí kò ní wọlé mọ́ àwọn ẹlẹ́ni rẹ̀ tún lọ tenant ó máa wọlé ó máa wọlé ó máa bọ̀ kò ní sí wọ́n máa lẹ́yìn ẹgbẹ́ rẹ̀ máa bọ̀. bàbá àwọn oṣù ti ọ̀pọ̀ ẹ̀. ó má má bínú. èmi ló ṣe pé fún kú èmi ló fẹ́ kí n kú èmi ló ṣe pé kú fún. má bínú má bínú tó bá ti kú ẹ mo máa ní kọ́ lọ gbé òkú ẹ sílẹ̀ gan kò ní fish ó máa jẹ no problem. sọ gbádùn sá kí wọ́n lọ ju èjú òkú tèmi tí odò kẹ́dà ọ jẹ́ sẹ́ni odò ń wo ti wá ni o sì lọ́rọ̀ yìí báyìí lẹ́nu náà. kò sí ọ̀rọ̀ lẹ́kọ̀ọ́ wọnú lẹ́kọ̀ọ́ kọ́lọ́ bomi fún kọ́lọ́ kọ́lọ́ mo wá fún mi. ó bùdó ń kọ́ àtúnyẹ bẹ́ẹ̀ àtúntò bẹ́ẹ̀ bẹ́ẹ̀. kọjá kọjá kọjá. ní sùúrù o bàbá ìkọjá bẹ́ẹ̀ ọlọ́run o. ilé ń jó wọn làgọ́ta lọ ṣó lọ́ra gan. àti ṣe bí obìnrin lẹ́kítọ́rà fẹ́ pàdé ní màá ṣe gẹ́gẹ́ ṣe gẹ́gẹ́ ẹ wá wo. ọ̀dín aníkẹ́níkẹ́ náà wá ọ̀dín aníkẹ́níkẹ́ náà. Chinyere Chinyere Chinyere ẹ̀rì ọtí dàrú o common sense you no get. ọ̀gìnì. ọ̀gìnì mọ̀tì ọ̀gìnì mọ̀tì ó ti yẹ wèrè Chinyere what gave you the order to go and tell babalẹ̀ lọ say ó ti kó wá. I can the money come now? Who gave you the permission to go and say, oh, Okuwole, Okuwole, Okuwole? How much you carry come from village chef? How carry your chop money, your school fees, your house money? I can't, I can't send you go mainland or say go, go, go, go tell her and say you carry money come. You no tell me before now. This is your mouth where they do everywhere. He go lead you to prison one day. Ah. Yes. You talk rubbish for village, then pursue you, then put your arrow for your mouth. Huh? Ah. Huh, wait. Ashes everywhere for your body, then pursue you, come out. Same thing when you talk for your husband, then pursue you come out. Oh, the village, uh, the kawari, uh, uh, uh kawari, uh, only give landlord Gary. Gary, what man is upon the talk, belleful. Only give landlord. Common sense you no get. Oh, they are to you. Emeka, why you dey take all this one now? Baba Lawrence now, only about oh, kalaba, open that for door for me. Ṣé ọkọ wa ó ṣe gbé tọmọ ní? Ṣé ìwọ ìwọ ìwọ ló ń bá mi gbé ibi ni? Emeka, kí ni? Ó ó ó i won't warn you next time you go put money for wetin dey no put We no concern you eh i go finish you na make the mistake i carry come from green I make come lagos come learn trade come learn trade you no fit learn. i know dey learn trade i won't go school that school where you dey go me sef i won't go that school. you wan go school okay okay Now so i dey go school I mean, but somewhere much they do anyhow talk anything wey he say if they go school you won't go school you don't go now carry you carry your load dey go school That's so dem dey go school na. emeka wetin take money do. you you you you you still dey ask me wetin i take money do i dey school dey study you dey ask me wetin i take money do shey later i go go i i i no go give later money eh i no go buy textbook i no go buy handout wetin i take money do see you Suppose na school you wan enter so abi no worry na when you enter school you go see wetin i dey talk court points go come dem go dey stop you say you must to belong you must to belong i go give dem money. Hey, eh, you do court na. why no do better. make you do court. why me no doing court. you wan know why i no doing court. emeka emeka emeka. you talk one more time i go i go boom boom your face. kí lẹ́tì ìlú ẹ̀yìn èèyàn ẹ máa bá wọn bọ̀ ó àwòbọ̀gbọ́n àwàdà tí yóò láàbù la ó. ẹ wo wọn ẹ wo wọn ẹ wò wọn ẹ tú wọn wò. ìkan ò máa gbé kọ́ ilé ń jó wọ́n ń la gọ́ta ó ń ṣó jọra wọn. kí wọ́n máa tọ̀ sí nìyẹn no problem kò sí wàhálà tọ̀ ìtọ̀ ẹ tán ṣó ti gbọ́ tó bá ti tọ̀ ìtọ̀ ẹ tán màá ṣẹ̀ wá arrest ẹ ṣó ti gbọ́. ṣé etí ń dùn ẹ ni ibo ló ti wá mò ń bá wípé kò má tọ̀ síbi ó tún múùfù síbẹ̀ yẹn ò ń tọ̀ ń yẹn kò sí problem lára ẹ̀yin tẹ fẹ́ ba èkó jẹ́ lélẹ́yìn àdẹ̀ nígbà fún yín tọ̀ ìtọ̀ ẹ tán kó tó di pé mo arrest ẹ ọ̀gá ọ́fíìsà kí ló kó ṣẹlẹ̀ gan mẹ́tọ̀ iṣẹ́ àbẹ̀rẹ̀ sí ní disturb mi ìlú disturb mi ń yọ mí lẹ́nu. mẹ́tọ̀ mẹ́tọ̀ mi ṣáà ń yọ ẹ lẹ́nu ṣé ibi tó yẹ kó máa tọ̀ sí nìyẹn ẹ̀yin àwọn ọmọ ọmọ àtòkò wa balẹ̀ jẹ́ yìí ṣé ibi tó yẹ kó máa tọ̀ sí nìyẹn. bọ̀bọ̀ fine boy tó tún kọ́ la sóhun o ṣé torí pé mẹ́tọ̀ torí torí wá wọ̀ fáṣọ mi ni. ìkúlò wà ah, lájú ah, ẹ ṣàyàn face dáadáa ìkúlò wà o. ìṣẹ́ wo ọ́fíìsà ayẹyẹ á da sí ìníbàjẹ́ ẹ̀ẹ́dàgbà ẹ̀ẹ́dògbò Eh, ọ́fíìsì àìlódédé sọdá kó wá bá mi mí sì mọ̀ rí o bó ṣe nù fẹ́ àrẹ́sì mi lè nì mí sì ṣe nǹkan kan kó. ẹ wọ ọgá ẹ má dá lóhùn irọ́ ló ń pa o níṣe ni mo ká arákùnrin mọ́ bí níbi tó ti ń tọ̀ ni mo fẹ́ àrẹ́sì ẹ̀ ló bẹ̀rẹ̀ sí ní bá mi ṣagídí. gentleman ṣé ojú òṣùwọ̀n fún yín pé kò yẹ kẹ́ máa tọ̀ sí bíyà yìí àti wípé ìjọba ìpínlẹ̀ èkó ó ti ṣe ètò ilé ìtọ̀ àti ilé ìgbẹ́ káàkiri pé tẹ́ wá fẹ́ tọ̀ kẹ́ máa wọ ọbẹ̀ lọ nídìí èyí ẹni bá ti rú òfin dandan ni kó fojú balẹ̀ ẹjọ́. Ah, ọ̀gá ọlọ́pàá ó dùn mí bí n ṣe gba ọ̀rọ̀ rẹ̀ gbọ́ o ǹjẹ́ kí mi ṣàlàyé ohun kó ṣẹlẹ̀ gangan gangan fún yín lóòtítọ́ ni mi bọ́ọ̀lẹ̀ nínú mọ́tò ní ẹ̀gbẹ́ níbẹ̀ ni mi bá sọdá sí ibẹ̀ yìí jẹ́jẹ́ mi sì ni mi lọ òkè mi lọ jẹ́jẹ́ mi kèmi lọ lé o bí mi ṣe rí bàbá ilé ni ó bá yọ bàbá àbèjì rẹ̀ síta bó ṣe bẹ̀rẹ̀ sí ní tọ̀lé ni. èmi èmi tọ̀ èmi náà bá wò ó pé ó dára bóyá ọ̀tútù yí òun padà pé kọ́ wa ṣe bẹ́ẹ̀ bí ìgbà kẹ̀mẹ́ ti rí ọ́fíìsì àkẹ́tọ̀ bẹ́ẹ̀ mi náà ṣe yọ bàbá góòdù síta lè nì kèmétọ̀ o ah. bó ṣe á wí pé òun fẹ́ àrẹ́sì mi lè nì ní ìsìnṣẹ́ nǹkan kan kó. ọ̀gá ẹ má dá lóhùn o òun ni mo ká mọ́ bí tó ń tọ̀ sí ọ̀nà méjèèjì o ni mo fẹ́ àrẹ́sì ẹ ló bẹ̀rẹ̀ sí ní lọ́ṣọ mọ́ mi lọ́rùn o. ọ̀fíìsà Kúnlé. sà. mo náà gbọ́ ọkọ tí ò ń sọ lẹ́nu. ìṣeun. èèyàn kan ṣe máa dúró tó máa tọ̀ sọ́nà méjì. ọ̀gá mi lè purọ́ mọ́ òun mo ká mọ́ bí. okay do you know what wàá wá àrẹ́sì òun báyìí èmi náà wà arrest ìwọ náà tó bá di monday ẹ máa pàdé ní court. kílẹ̀ tí ìlú ẹ̀yìn yan ẹ máa bá wọn gbọ́ eh, eh, ó àwòkọ́ gbọ́n àwàdà tí yóò láàbù láwọn. registration mo sọ fẹ́ mo tún bá ti mọ̀ ó máa pè èmi mo tún pè é pé alpha mbọlọdẹ mbọlọdẹ àti point kò gbé kọ́ọ̀lù mọ́. Ah, èmi kàwé màá ní bínú ni àní àwọn ọ́fíìsà àsìkò ló mú mi níbi kèmí lọ yàtọ̀ sí. ó ń tọ́ kiri. ẹ àwọn ló tì mí mọ́lé làtọ̀ wúwọ̀ o. stupid you ọmọ boy this is Lagos. Eh? mi mọ̀ náà. ó lọ tó anywhere. Um, guy ó máa rest ó lọ mú pépà ó throw away anywhere ó má arrest e. eh. na so this Lagos bi ẹ ó má frame break. ọlágbèmí ewé ọ́fíìsì àsìkò pé tàn ló jẹ́ kí. kání mo wá wá sí school fún kókó náà ṣé ó mi gbé kò ó bọ́lú fẹ̀sùn. èmi ká mi ti wá ọ wá ọ wá ọ wá ọ mẹ́rin yẹn. nbọ́lọ́wọ́ fẹ̀sùn tó bá tèmi mbà. màá lọ yà eh, sun hòtẹ́ẹ̀lì mi ti òkè màá sọ hòtẹ́ẹ̀lì. ó fẹ́ ìbọ̀lọ́fẹ́ lọ́wọ́ sọ̀tẹ̀. màá lọ yà sọ owó kékeré. ló wá rí mo ní small hotel tó máa lọ sùn. ṣáàjọ gba méjèèjì. ọmọ wo yẹ ìwé náà ó ti help me sometimes. Hey! Do you. Chinyere. I go stone your book now, abe. Again. Emeka. Mention. No. I don't like your face. Um, Chinyere. Na my friend be this. Raufum. Na nyo the boy. Raufum. Raufum. Ẹ wo wọn. Raufum. Ẹ wo wọn. Eh, eh, wo wo ìkan ò máa gbé kan ilé ijó wọn ń lagbọ́n ta ohun ṣójọra wọn. reverend mo fẹ́ sọ one story fún ẹ today mm. the story of my life ṣé o mọ̀ pé mo ti pọ̀ yọrí. are you serious. you never know. you don kill. Mm, he get woman from my village he tall pass you he huge pass you he get jazz i still get money get juju eh as he dey look my sister so na so i dey look am so i kill am. ah emeka wey ti pààyàn bi. rough am you continue to look like Mr. Nandez you go blind. mẹ́wàá ya sísá rẹ̀ náà àwọn àwòrán kébẹ ní ẹgbẹ́lẹ́gbẹ́ ìwé tòsí bẹ́ẹ̀ni ní mẹ́rin. ní mi ni i never talk say they look in chest now oh you because you don dey feel guilty you don dey talk say em sọyọ sọrọ mọwé sọyọ sọrọ mọwé no be your fault na and you orí o common sense i no dey for you orí o ti yí wọ́n gbọ́dọ̀ orí customer náà oh, oh, oh, orí orí orí èèyàn tó wọlé àlejò orí ó ṣèyàn sílẹ̀ see that breast wey dey look so eh amometa three pikin na nne sokam you don born three one die na two remain. emeka i shut up. why you dey talk that kind thing for lagos na. oge pam eh chichiwaye. my sister eh she be wench. Hmm? she be wench. ah i dey tell you confirm na. are you serious. Uh, um, mama stay for here eh? and my sister my friend omar stay for here with us eh? small town na next week now you dey go back village so go continue your life for there so obi ló bá gbọdọ sí ẹ. mba mba mba why i go go village i no dey go village i wan go school i wan go school. no dey go it. i wan go school. shey na dis kain brain you get wen i dey dey dey carry go school common sense you no get take twenty naira buy sugar five naira bring fifteen naira thing you no fit do calculation you wan go school wan go waste money. I know i wan go school no be only you wey be say the money wey baba get for village dey do cassava the mama dey do cassava dey give only you dey go school me too i wan go school. ambrele put the bag for here eh uma fura ẹni brain o bá ṣọ́ọ̀ṣì mú mẹ́ta padà sí village tó ti mm-hmm. you look for insta you go blind. emeka before i tell you say. emeka make i tell you one thing. Eh, eh, jẹ́ kí mi rí ìkọ̀ǹkọ̀ kọ́ eh, ní ìlú òkèkè mẹ́tẹ́á òun mọ̀ pé òtútù pọ̀ níbẹ̀ kèmí bá sì fẹ́ sùn mí láì kémi á sùn sí àárín jọ ká bá ti fẹ́ sùn lálẹ́ yìí jẹ́ kémi sùn sáárín kí òun sùn báyìí kí ìwọ sùn báyìí. Hmm. ó ti ó fẹ́ sùn mí dàbí hmm. ó fẹ́ sùn mí dùn mí àmàṣù tàbí we can get you tell you one small thing wey I never tell you before. wait in again. this one wey I wan tell you na family secret o no tell people say I tell you as my sister be here. no be she she be wey she get ayé máa wù wọ́n ẹ wù wọ́n adàgbà yàrá òkú ṣe bẹ́ẹ̀ àwọn àdàgbà jẹ́ra fún àpọ̀ iṣẹ́ nìkan ilé ń jó wọn làgọ́ta ò ṣojọra wọn ọmọ iná ni ó wọná lọ òwe kátikàti ọwọ́ wọn ló pọ̀ sí ò side traction lóríṣiríṣi ṣẹ̀rí àwòkọ́gbọ́n lóríṣiríṣi ṣe bẹ́ẹ̀ ń bí wọn à ìkóǹgbé kan bẹ́ẹ̀ wò jàǹgbó ilẹ̀ tí ì rí o ẹ máa gbàbọ̀ ẹ máa gbọ̀ wá òwe àwàdà tí ò láàbù láhùn ayé wa wò wọ́n ààrẹ ẹ wò wọ́n àdàgbà jẹ́ra ó fò wọ́n ṣe bẹ́ẹ̀ ń bí wọn n kò máa gbé kan. àwọn àdàgbà jẹ́ra ó fò máa pọ̀ iṣẹ́ nìkan ilé ń jó wọ́n ń làkọ́ta lọ ṣó yọra wọn. àdìṣe bí obìnrin lẹ́kítọ́rà ẹni kú fẹ́ pàdé ní màsín gẹ́gẹ́ ṣe gẹ́gẹ́ ẹ wá wo láńlọ́ọ̀dù wọn o kò máa gbádùn o kátikáti èyí. ṣìyẹ kí lè máa ń ṣe ọ hmm? kí lè máa ń ṣe ọ mímì nífẹ̀ẹ́ rẹ tọkàntọkàn ó wù mí kí mi àtọ́jú rẹ hmm? èso méjì nílé ayé mi kèmí forí o ju fẹ́ rẹ lọ. I no dey understand this ngbà tí ngbà tí ngbà tí ngbà tí wey you dey talk ah, common broken you no go fit speak am. Chinyere ah, Mimi, uh, eh, I too much love with you. Hmm? I wan marry you now. I say make you give me time. Make you give me chance. Make I give you something. Hmm? I say anything wey you want, I go do am. Anything. If you say make I buy you something, I go buy. If you say make I give you something, I go give you na only only wetin wey i want na just ogan. i don tell you say make you give me money if you give me money all this thing wey you dey talk i go do am all the things wey you say you never do before i go teach you the one wey you give me the last time e don finish and my brother don tell me say your papa for village say na chief say e dey even do koko give me money money money money. ah chinyere your brother no lie if you talk of money i get money that's why i tell you say i go carry you go village you understand last time you tell me i give you money i give you money kiss kiss you no kiss me. go bring the money first no be kiss no be kiss like this make person dey kiss so mwah. the second day you say make i give you money say you go hug me you no hug me. i hug you. na small you hug me. no be like this you say hug say if i wan hug you i go do like this for you mm. i go do like this and i do like this for you. na side you use you do like this. Uh, uh, you know wetin go happen me i go give you plenty money today uh, hug me very well like this. Mba, mba, mba, mba, mba, mba, Where the money now? Ẹ máa bá wọn bọ̀ o. I will go bring the money. Àwòkọ́ ọgbọ́n àwàdà tí yóò láàbù láwọn. Raufu. Raufu. Eyo. Raufu. Kí lè ṣẹlẹ̀? Mo ti wọ̀ ní several times. Mo ti pè like friend, mo ti pè like brother. Now I'm warning you like enemy mo ò fẹ́ rẹ̀ pẹ̀lú sàmì mọ́ ráfò tó má tó rẹ̀ tó bá tó súnmọ́ sàmì má fẹ́ ní ṣẹ́jọ́ rẹ̀ tó má tó credit orí burúkú kan fún olóra card fún eh, recharge card olórin ṣọ̀ṣì pẹ̀lú sàmì má pàdé nù ráfò má fẹ́ ní ṣẹ́ má wọ̀ ẹ̀sítẹ́ má sọ fún gba boys tó ń ṣe ẹgbẹ́ kòkò ọ̀rọ̀ scott boys àwọn eh, àwọn originator àwọn eh, rafiu àti àwọn ọ̀ríyọ̀ má sọ fún wọn kóró pàdé nù mo tún sọ fún eh, tòsí yẹn o máa gún bẹ́ẹ̀. emeka emeka emeka mọ gbàgbé o mọ gbàgbé pé ibi kíṣù ọ̀ní bá wà lọ́kàn ní fàṣí o. God will punish eh? you. ẹ àbúrò rẹ nífẹ̀ẹ́ mi mi nífẹ̀ẹ́ rẹ kí ni wàhálà tẹ̀rẹ̀ gan. will strike you ojoojúmọ́ sí ni wèé gbó lọ kì wèé gba ọ̀nà ni wèé gba tọ́wọ́ ni wèé gba kọ́bọ̀ sísà rẹ ni ni ni súpà mi. mo sọ fẹ́ mo wọ ọ̀rẹ́ sí mo wọ ọ̀rẹ́ sí ó yá mọ̀ bínú. tó bá tún lérò sísítọ̀ mi. mọ̀ bínú wèé di jákú mẹ́ ní débẹ̀ mọ́. tí mo pa ẹ́ síbi. wèé mọ̀ pé wèé di jákú yó mọ̀ bínú. mọ̀ bó o sínú gọ́tà. mọ̀ bínú mọ̀ bínú. ó rè é ó ti yé ó ti yé ọ̀tọ̀ mo sọ fún ẹ several times ẹ tó bá rí obìnrin tó láì kó mo sọ fún mo bẹ bá sọ̀rọ̀ ọmọ ẹni ọmọ tó rẹ̀ kó bá jẹ́ ìyàwó níyàwó mo mọ̀ ẹ́ mo gbọ́ fún ẹ. ọ̀yàwó níyàwó àtúgbà kò bí. bó jẹ́ child abuse mo mọ̀ ẹ́ mo gbọ́ fún ẹ. kó tó di pé wèé pa mí dànù jẹ́ ká ṣe trade by barter kí wéé wì ní ọmọ ìkéwé òkèrè kòkèrè mọ́lẹ̀ kẹrẹ. Ah, ah, èmi ká èmi ká ilé akú sí mi lábẹ́ ọmọ kò ga. I know this girl when she was very small forget it. lọmọ kìwé ṣẹ̀ṣẹ̀ rí nìsín. tó bá ń dèrè èrè orò òkè ó fojú pé virgin wú àbí tó bá pẹ̀rẹ̀ virgin ó jẹ́ virgin Nigeria for everybody eh? virgin Nigeria for the one country ṣé bó ṣe wọ ọmọ ọlọ́ọ̀kẹ́ èmi ka èmi ka o máa tó di Virgin Atlantic o máa fẹ́ everywhere. báwo ni ìwé ṣe mọ gbogbo ìtàn kìwé sọ yìí. ọmọ eh. from tested and reliable sources. wéé ti débẹ̀ o máa kó ẹ style o máa kó ẹ angles everything ló tún mọ̀ o ti já ojú ẹ o ti tún tèdè. lọ́mọ kékeré yìí. tó bá ń mú yẹn o máa ṣe ten twenty runs fún. ó yá gbìyànjú ẹ̀ wò gbìyànjú ẹ̀ wò mm, mm, díẹ̀ o ti burú. díẹ̀. o la ìkúbẹ̀rẹ̀ o tún fẹ́fẹ́ síta máa fún ẹ lọ́mọ ẹ̀sìn kó máa mú àǹfà. Mm. mọ̀ pẹ́ o. bọ̀bọ̀ fine boy tó tún kọ́ la sóhun wo èkó ló dé èkó ló wà lájú ẹ shine your face dáadáa èkó ló wà o. nísinsìnyí mm-hmm, mi olùfẹ́ mo dé ń bẹ̀ kó máa bẹ̀rù gbogbo àgbà ń bá mi ó ń pè mí ó ń pè mí kò sí mọ̀jú to understand, but now say everything, everything arrange. Hmm? No, I still love you. Oh, kiss me. You two they lie. Obìnrin ti pọ̀ ju ẹ maker? I don't like her. Gbogbo tó ń sọ yìí, ó true life story ni kò rí ni ò rí bẹ́ẹ̀? Ẹ máa parọ́ fèmí. Kí ló tún rí? Kí ló tún rí lẹ́yìn? Ó rí ẹ̀mẹ́ ehm, ní eh, kò ni o ṣe victim? Gbogbo àwọn ọmọ tó ń gbé kiri yẹn. Ìwọ gángan ni mo fe fẹ́. Bẹ́ẹ̀ bẹ́ẹ̀. Ìbẹ̀rẹ̀ lẹ́. Where are you? I want to go see my friend. Mm. Okay, um, they came for um, other wọn um, boys tí mo ṣe gbà kó bá your ṣe ọ̀kadà mo tẹ̀rọ ọ̀kadà ṣe. ó mọ ṣukuwa ṣukuwa kí ló kó sí o ṣukú ṣe ka màmá ṣùmẹ̀ka o ó mọ ẹnì òun náà ló tún mọ ẹ kẹ́míkà àwọn ọmọ àwọn ọmọ science studenti. ó ti po kẹ́míkà pọ̀. Um, mo ti kí n gba owó deliver lọ́wọ́ ẹ̀ fún ma kó fẹ́ǹsì mo máa lọ́bi tó fẹ́ lọ owó ni mo fẹ́. no problem máa fún ẹ eh, bẹ́ẹ̀bẹ́. èmi ká ti mọ ọmọ yìí o. ẹ wá ó sọ fún náà hmm? sorry no problem ó máa yẹn sí ó ní owó tó máa fún like two thousand naira ó máa arrange. owó kí lè nì. two thousand naira ó máa fi wọ káàbọ̀ wá. <laughs> èmi ká jẹ́ kí mi mú ẹgbẹ̀rún kan kó ẹgbẹ̀rún kan wọ ẹgbẹ̀rún ẹgbẹ̀rún kan lé lọ́ọ̀rù ó wo tó bá mú two thousand one, mọ ọbẹ. ẹ èmi kàwé mọ̀ pé. kó two thousand wọn jáde. owó mi pé two thousand bí wàá ṣe abọ́ ni ọ̀sọ̀ tagidi tagidi lè nì ẹgbẹ̀rún kan. mo wọ bẹ. ẹgbẹ̀rún kan. kòrò máa máa ẹ̀pẹ̀ o fẹ́ one thousand ó kó rẹ̀ o fẹ́ fún ọmọ one thousand náírà bí. wẹ́sì gbà. tó bá gà ó lè ní ó máa fún ọmọ yẹn five hundred rẹ̀ bí. Eh, kó bá gba five hundred jẹ́ ká kó òní sí méjì. ó useless ewo kò kù sọ̀rọ̀ mi lẹ́yìn. ọmọ tó fine tó tó straight báyìí ó fẹ́ fún five hundred. jamu lọ wò ó five hundred ṣé five hundred ó máa fa ọmọ tó wà ní village. Ah, ẹ̀mí ká. a gbà á lálẹ́ yìí ṣeré. Um, nuisance kò tí ì make more sales today ó gba one thousand má wọrí tó bá dálé ó máa gba balance náà. ó lè kéré. el manager ah. love ló ń true love no the best. ẹ̀mí ká. Oh, baby èyí sí smooth ó máa ń wọ́n mi wọlé ìbòtí kò ní wọlé mi lórí burúkú lọ́wọ́ bọ́ọ̀sì. ọ̀rẹ́ fẹ́rẹ́lì hmm? fẹ́rẹ́lì ayé ẹ padà bàjẹ́. mo bẹ́ẹ̀ bí bó ṣe kí mi ké ké ṣe báyìí síbi a kiss your bite. Eh, o kì í speech your way. ayé ó ti padà bàjẹ́ báyìí. mo yẹ ọmọ ọba yẹn lé. èpè ni wèé ṣe èpè ni wèé ṣe. tọ́mọ̀ tó bá ń lò lẹ́yìn your future will never remain the same again. Ah. What is this? What is the problem? We saw this, sir. You know you're not serious. You are not serious at all. And I'm going to take shit more than take rubbish. Ah, next time that drunk about we are finished. You're your own. You know I don't take that. Come on, give it to me. Thank you ayé wa wò wọ́n ẹ wò wọ́n àdàgbà ayéra òfò bẹ́ẹ̀ ni sá. bẹ́ẹ̀ ni serious at all what is wrong with you. àwọn àdàgbà ayéra òfò máa kì í ṣe ah, nìkan ilé ló wọn là gọ́ta o ṣòdọ̀ra wọn. Ah. no no no i'm sorry sorry for your sorrow. ilé àti. ìjà rè é. Ah bébì kí lè ṣẹlẹ̀. kí ló dé tíwọ náà ṣe pé. mi máa lọ yà lo atm ni mi á yà sí ilé olóúnjẹ kan mi lọ yà jẹ iyán pẹ̀lẹ́ ọ̀hún ọ̀gbẹ́ nígbà kó pẹ́ kèmé ti jẹ́ ìgbà kèmé dọ̀nà mi bá ti débi gan tipẹ́ mi wọ́n ti pé ẹ̀wọ̀n ṣàpamọ́ sí eyín mi mi á padà lọ yà gba igi ìtayín kémi yọ̀ mú tayín mi. tó dẹ̀ mọ̀ pé kọ́mọ láfẹ́ kò kí ń gbẹ̀bẹ̀. ẹ ayé mi a jẹ́ pé èso ohun méjì báyìí kèmí á ṣe ju pé kémi lọ yà bribe. bribe ìwọ orí tó ṣe ń rìn bí obìnrin ni gay mà ni. ẹ o gay ẹ dákun kí ni òun kàn pè ní gay. gay ni pé ọkùnrin àtọkùnrin tọjọ máa ń ṣe nǹkan papọ̀. ẹ ayé wa wò wọ́n. ọkùnrin àtọkùnrin kan ṣe ra wọn. ẹ wò wọ́n àdàgbà jẹ́ra òfò ṣe bẹ́ẹ̀ ń bí wọn kò máa gbé kan. àwọn àdàgbà jẹ́ra òfò máa pọ̀ kì í ṣe nìkan ilé ń jó wọn làgọ́ta o ṣojọra ṣe bẹ́ẹ̀ ń bí wọn kò máa gbé kan. àwọn àdàgbà jẹ́ra òfò máa pọ̀ kì í ṣe nìkan ilé ń jó wọn làgọ́ta o ṣojọra wọn ọmọ iná ni ó wọná lọ òwe kátikàti ọwọ́ wọn ló pọ̀ sí ah, side drag traction lóríṣiríṣi Yes, what is the problem? You won't come to school. What? Huh? Your, class. You missed my class? That means you failed. Oh. <laughs> what is the problem? Mm-hmm. What? Uh, what is the problem? You're not serious. No, no, no, no, no, no, you're not serious. Thank you for that. Uh, oh my God. You can do anything for me. Yes, sir. Anything. Please. Any calling for me, sorry, it's Samiland. Ah, God, no, <laughs> You're not serious at all. And hey, what should this school be? I don't take nonsense. Yeah, rubbish woman. Muturai, who is got Egafo, what is the problem? Overeating. You sick? Okay, what happened to you? Meleki wareini. That's it, I shake koa. Me she, me miss here. No, no, no, please, hold on. Please, please, please. Ìgbà tí mo rí ẹlẹ́kọ̀ọ́ ò ṣe báyìí náà. Kí ló you sick? Ah. bẹ̀rẹ̀ ṣe ló jẹ́ kí n wá báyìí. okay you miss my class. yes you fail. Ah, ẹ má jẹ́ kí you fail. tó o ti what is it. lecturer ajíṣe bí obìnrin obìnrin tó fẹ́ bí ọkùnrin ló ti dé èyí o oh ẹjọ́ máa lẹ̀ pọ̀ gan-an ni ó ti dé èyí o ajíṣe bí obìnrin lecturer fẹ́ pàdé ní màsín gẹ́gẹ́ ṣe gẹ́gẹ́ ẹ wá wo láńlọ́ọ̀dù wọn o kò máa gbádùn o kátikáti èyí màmá ká gan ni. àdàgbà jẹ́ra fún ìwọ ń kọ́nà o kí ilẹ̀ ti rí bàbá ìjà mi bọ̀ mi bẹ́ẹ̀ lọ́wọ́. Ah, bàbá mi kì í lọ sí ìlú kan. kókó ọlọ́bì kan kókó ọlọ́bì lọ bí ọ̀dọ́ ọlọ́kùnrin. ìrẹsẹ̀ padà sí ṣùkú. mo lọ mi lọ sínú ilé ni. ilé ibo. inú ilé mi mi fẹ́ lọ yà mú. ilé ẹ̀kẹ́. Hmm. èdè ìlú wo lọ sọ yìí ná. <laughs> àkókò Ondo ni. àkókò Ondo. Hmm, àkókò ah. Ondo. ara àbò ni ó gbọ́dọ̀ ń gbé mi tẹ́mi ò sí tá lọ sanwó ilé fún. Emeka. Emeka ló pọ̀ sílé. Emeka ọmọ Ebo. ẹ mọ̀ gbàmí dáadáa àdámọ̀ ti wọ̀lú ìkẹ́ lẹ́mẹ̀ka tí ọ̀sán wọlé tó gbà wọn náà sínú ilé ẹ̀ tún ayọ̀ ń gbénu ilé ó ah. sì sanwó ilé fún wọn ò sanwó ilé fẹ́mi. baba ìmọ̀ bínú ìjà rẹ̀ báwo ni ṣe jẹ́ nínú ilé yìí bébì ṣe jẹ́ ọ̀dọ̀ èmi lèmi nílé tó ń wo yìí. à ah, ìyìn ni kádù ilé à ah, ìmọ̀ bínú ìkàsán eh, ẹ̀mọ̀ bínú kémi kí n dáadáa tẹ́lẹ̀ ìpẹ̀lẹ́ lùbẹ̀ ìpẹ̀lẹ́ hmm. ẹ eh, àmọ́ bàbá ilé ti darúgbó ó ti dàgbà ilé nìkan á jù yín lọ torí kátẹ́gùn bá fẹ́ kòjó bá wọ̀ lọ́wọ́ òwú ààyè ah, mi ò ṣe lè máa ń jìgìjìgì bí kò fẹ́ wó pa ni ìgbà mi ò mi máa ń sájàde dúró síta ni. èyí sísun àbáfíkà sọ lọlọ ni. mi gbọ́. mo ń ṣe sísun àbáfíkà sọ lọlọ. à èyí kẹ́wì ni túnágbára o. ẹ bá lọ sí sísun àbáfíkà sọ ni wọ́n máa ń mọ̀ tàn gan-an wọ́n ti sọ̀tàn lè fọ́ọ̀rùn pé mi kọ́ mo kọ́lé mo jogún ẹ̀ ni. èmi ká máa ń gbẹnu débẹ̀ nígbà mi ò àmọ́ èyí ti sọ tán kò mí rí. ẹ̀ẹ́n kọ̀rọ̀ tán ọ̀dà inú ilé òun ò lè wọ̀ òun lè mú kankan rẹ̀ padà síbi tó ti ń ah, bàbá ìjà mi ṣe registration kan ní ṣùkú ó sì ní ìwé kan kì í mi fẹ́ mú mi sì gbúdọ̀ mú débẹ̀ láìpẹ́. tó o bá wọ bẹ kó o pa mí. òòrò ah tó bá wọnú lé lónìí bẹ orí mi dànù. àìmọ̀ọ́dé ṣe pé ó dàbí pé n ti serious. ìmọ̀ bínú. tó bá wọbẹ̀ bẹ orí mi láwọ̀ wọnú lé lónìí. mi kì í mọ̀ bínú ìmọ̀ bínú. èmi ò bínú inú ní bíbí. tó bá ti le tó èyí tóbi pé fẹ́ ṣèdánwò ní sùkúù. o lè paasi o. ìgbà ẹ jẹ́ kí mi paasi owó àdúrà lé ni èpè mọ̀mọ́ ṣe fún ọ. Ah, bàbá yín yí padà sàdúrà. gbogbo tó bẹnu lé lọkọ. ee o lọkọ wẹ. Ah, àti ilé náà. Ah, ó ṣe akólé bàbá yẹn lọkọ lé ni. ìmọ̀ bínú. ọba lọ fẹ́ kólé fáànù ọjà pa ọ ni. bàá sáré mu mẹ́bọ̀. wàhálà mọ̀ wà o nígbà tí ọmọ ìkejì ti ń fún mi ládùúgbò owó yìí ẹ dákun iṣẹ́ kí ni ń ṣe ná yahoo ni ọjà o yahoo ni yahoo ni ọjà o yahoo ni fúnfun ló bá láti pọ́ rẹ́ǹtì lé irú rẹ̀ náà kẹ́mẹ́ka wọn kó lọ kí wọ́n kó wọ̀. ilẹ̀ ti ìlú ẹ̀yìn èèyàn ẹ máa bá wọn gbọ́ ó àwòkọ́ àwàdà tìlú láàbù la ilé ń jó wọ́n ń la gọ́ta ohun ṣó tọ̀ra wọn. ọmọ yẹn kọ́ta olúwa ẹ lọ lè sọnù ní báyìí o gbogbo ẹ yóò kàn yóò kàn jọra wọn náà ni gbogbo ibi tá a bá ti rí nìsín yóò tún jọ bòmí ibi tá a bá ti gó nìsín ọlọ́mọ yẹn kí olúwa rẹ̀ lọ lè sọnù báyìí ní tí mo sún mi lọ́rọ̀ èkó wọn rè o ìdí mo sún mi lọ́wọ́ èkó wọn rè o ẹ wò lù tí mo ti ń bọ̀ nìsín kò sí ní tó jọ báyìí èkó yìí náà ni èrò ti pọ̀ jù láwọn tó yẹ kí wọ́n lé lọ padà sílùú wọn wọ́n ti pọ̀ jù ilé náà ó jọra wọn ni ó jọra wọn ni ó jọra wọn ni kíní gbàgàrà kan náà tún fi ń ṣe kíní síríìtì ẹ aláàjì wọ́n bóyá kí n pè é járe. ah mo dáràn mo dáràn aago ò tún mọ̀ ń lọ o kò tún mọ̀ ń lọ mọ́ o. <laughs> hello <laughs> ẹ̀sọ́ ń gbọ́ mi wo o ti wá sú mi pátápátá báyìí mo ti débì kan báyìí nísinsìnyí ìsìn mọ̀nàmọ́ nígbà tí mo bọ́lẹ̀ yo mo dákun mọ́ mọ́ mọ́ bá mi sọ díẹ̀ sára rẹ̀ jáde nígbà tí mo ní wá mú mi ní kóró ní ibi gáràjì tá a ti bọ́lẹ̀ ń kòròdú ò wá bẹ́ẹ̀. ẹ mo wa ọ̀nà ń pín sí mẹ́rin ìkan lọ báyìí ìkan wá báyìí ìkan yá ya. yá wọ́n kọ́ ọ ẹ̀yin aláàjì ẹmu ayi adamu àti sitiri ní ẹkọ ọbẹ̀ ẹbẹ wọ sọ̀rọ̀ jù mí ní kú ọbẹ̀ tó bá tilẹ̀ wà mọ́ wá ibẹ̀ ni kò ti wà ẹ̀yin ọtí mọ̀ bẹ̀ ẹ̀yin dòde ọbẹ̀ ń gbà náà ayé wa wò wọ́n ẹ wò wọ́n àdàgbà jẹ́ra òfò ṣe bẹ́ẹ̀ ń bí wọn kò máa gbé kan. àwọn àdàgbà jẹ́ra òfò máa pọ̀ kíṣẹ́ nìkan ilé ń jó wọn làgọ́ta o ṣojọra wọn. ọmọ iná ni ó wọná lọ òwe kátikàti ọwọ́ wọn ló pọ̀ sí o ah, ah, ah. side drag attraction lóríṣiríṣi ṣẹ̀rí àwòkọ́gbọ́n lóríṣiríṣi ṣe bẹ́ẹ̀ ń bí wọn à ìkóǹpé kan bẹ́ẹ̀ wò jàǹgó ilẹ̀ tí ì rí o ẹ máa bá bọ̀ ẹ máa bọ̀ wá o. Hello. àwàdà tí o lá. èmi ti wà á lu bàbá yìí mo ti wà mo ti wà lu ńlá ẹ má pè mí mọ́ ẹ má pè mí mọ́. ẹ wò mọ́ ẹkúlé o. àgbẹ̀ kan ìkọ́wọ́ àdàgbà jẹ́ra fún àpọ̀ iṣẹ́ nìkan ilé ń jó wọn làgọ́ta lọ́ṣọ́ yọra wọn. àdìṣe bí obìnrin lẹ́kítọ́rà ẹni kò fẹ́ pàdé nígbà sí gẹ́gẹ́ ṣe gẹ́gẹ́ ẹ wá wo lálọ́ọ̀dù wọn kò máa gbádùn wọn àkàtì kàtì and gbà tó wà ní two hundred level mo rí pé you did wonderfully well but gbà tó wá wọ three hundred level yẹ kó serious gan mo rí pé mo kàn rí pé o drop somehow standard tó ń bá bọ̀ ó ti lò kí ló dé kí ló ń ṣẹlẹ̀ ẹ what's the problem. sir mo ní àwọn family issues kankan ni so òun ló jẹ́ kí n ní setback nínú àwọn studies mi. oh my god sorry for that. Huh? sorry so sorry What máa happen bẹ́ẹ̀ but ṣé mo kárí you have to face it first kó kọ́kọ́ sọ́tà family problem máa ń even nígbà táwọn náà family problem pọ̀ lọ́tún lọ́sì but I like aláti face kọ́tà fẹ́ ṣe ṣó yẹ please just forget about anything tó lè máa mú ẹ ronú yìí náà face studies ẹ. Huh? please ah. I ṣe gan sa mo dúpẹ́ lọ́wọ́ yín pé at least ẹ ti encourage me. no problem there. àti pé mo promise yín pé mo máa improve ní next test náà máa tún serious that's my boy oh my god. okay mo promise yín sa máa improve. no problem please John i take it serious o and kò sọ fún àwọn student pé the next two hours uh, two o'clock we get set for next lecture no problem àjíṣe bí obìnrin lẹ́kítọ́rà ẹni kú fẹ́ pàdé ní màsín gẹ́gẹ́ ṣe gẹ́gẹ́ ẹ wá wo láńlọ́ọ̀dù wọn o kò máa gbádùn o kátikàti èyí màmá ká gan ni àdàgbà jẹ́ra fún ìwọ ń kọ́nà òun. What can I do for you? You can do everything for me. Oh, really? Yeah. What is that? Yeah, I like you so much. You sick? now. Please don't touch me, please. Stop it! I like it. What is that rubbish? I'm ready for everything. What? Yeah. Oh my god. Like no, not at all. No, I didn't do it. Don't worry, I'll give it to you from the back. Oh my god! Stop it! Please leave my office. Please leave my office, please, please, please leave my office. What is that? Please leave! Idiot! Get out! alo ẹ <laughs> o ó ah. nu àwọn aṣọ kèmé kó sínú gala must go kó bẹ́lí abẹ́ ni ẹnu rẹ̀ ni mi kó owó ní sí ṣó o dá ọ lójú pé báàgì ní gangan ni wèé gbé èhè <laughs> ó dá wa kìwé bá ti tu kìwé bá ti tu wá rí aṣọ àkàrà kọ̀ọ̀kan mú ní ọjọ́ òkú bàbá bàbá mi nì ẹ̀hẹ́ ká twenty days ni mẹ́kọ sínú àpò ṣòkòtò ni èkìwé bá ti wí kíwé kéṣì mi padà màá ṣọ bí wàá ṣe mú òní ránṣẹ́ sí mi. màá kéṣì ọ padà báwo ni. mo rí i pé wà lórí kọ́ mo wà fẹ́ disturb ẹ. àbúrò mi kàn lè pè mí ní nílé mi ti bá sọ̀rọ̀ tán. Um, meeting dey this night o. ṣe na normal thing be that na o yeah just might remind you and me tell Cardoso and the rest. ẹ̀ẹ́ eh, méjì dúró de ọtí pẹ́ kémi yóò gbé sí ibi kìwé bá mi lọ. ó ti gbẹ̀bẹ̀. ẹ eh o ó ti dáríjì mí ẹ eh, Ẹlẹ́dùmarè ṣeun mẹ dúpẹ́ mẹ fèlì <laughs> wẹ ṣeun mẹ dúpẹ́ báwo ni wẹ ṣe ṣe. dáfò ah, ẹ o. ṣé gé ni ẹ lò tọ ni. ah mẹ́ẹ̀mọ̀ kì í ṣe gé ẹ̀ àbí ọlápẹ̀mẹ́ wípé màá ní màá rìn bóbìnrin kẹ́sì wí kò mí pé géèmì ni kí ọkùnrin àtọkùnrin ká fọ́ àwọn ní ẹnu mìíràn wò pé kémi dàbí ọgbọ́n kémi yóò gbàbẹ̀ wọlé sí ní ara àmọ́ èyí ṣe géè ó kọ́ mi bobìnrin ṣe ló lé mi jáde bẹ́jọ àìjẹ́. guys forget that one ṣebí na to just carry all the level for one dabi. just come with everything you guys dey intact you understand. you guys dey intact. you guys dey intact. shey na you go tell me say fish dey inside sardine. ah ah. <laughs> how far you be this guy. it's okay it's alright. Mm àmọ́ tí ò bá jẹ́ èdè tó máa ń sọ lẹ́nu yìí ṣó mọ̀ pé àwọn girls wọn fọ́ fún ẹnu ọgbà ìgàn ṣá. ẹ ọ fọ́ fún mi Olódùmarè pé ọkọ mi jẹ ẹ wo àmọ́ wo ìmọ̀ pé kó bá jẹ́ ti èdè ni gbọ̀n gbọ̀n gbọ̀n gbọ̀n ni rè gbọ́n ni may your deny ìlú mi o may mi your deny ìlú mi màá sọ èdè nìkè màá fi kú ni. it's okay <laughs> it's alright mo ò ní pé kò deny ìlú ẹ mo kàn ní tó bá lè pọ́nìṣẹ́ díẹ̀ tó jẹ́ pé yorùbá máa ma jáde nínú ọ̀rọ̀ ẹnu ẹ̀ wàá rí bí àwọn obìnrin ṣe máa ma forí gbárí fún inú ọgbà ẹ. ẹ ò pé àwọn obìnrin fọ́ fún mi <laughs> ọkọ mi jẹ ọgbọ́n mi mú <laughs> kó bá ti jẹ́ pé obìnrin kó mi jẹ pọ̀ ọ̀fọ̀ ọgbọ́n mi mú ni màá ṣiṣẹ́ lórí ẹ̀ màá ṣiṣẹ́ lórí ẹ̀ àmọ́ inú mi á dùn kìwé báyọ̀ ṣohun kankan kò mí kèmí bá ti ṣiṣẹ́ lórí rẹ̀ kémi mọ̀ jìyà lásán á wù mí kí èrò ọkàn mi kó wá sí ìmúṣẹ kí èmi pẹ̀lú rẹ <coughs> kí á jọ lẹ̀ pọ̀ <laughs> ká jọ lẹ̀ pọ̀ báyìí <coughs> ká wò pọ̀. sọmọ pé iná lọ́ọ̀bù ẹ̀rùn. ẹ o pé nífẹ̀ẹ́ mi ọmọ tó ń sọ rèé ọmọ tó ń sọ. Ah, àwọn yìí máa jẹ sẹ́yìn lọ́la. èmi náà ń lè. bẹ́ẹ̀ tí lọ ìdílé parí bẹ́ẹ̀ tí bọ̀ ẹ̀yìn náà torí. kí ni màá ṣe wọ ọmọ ẹ̀ báyìí kí ni màá ṣe ọdọ tó ọmọ lùlù lójúmọ́ àyàn ni ẹ bí ọ fún ni ah! ó ti mọ fi tiẹ̀ ní gbogbo lé lọ kí ló dé lẹ́yìn ìfẹ́ kéèyàn soríire ni ojoojúmọ́ lẹ́mọ̀ dìyín lẹ́mọ̀ èèyàn ń gbìyànjú ọjọ́ ọ̀la yẹn bí n bá lùlù náà bí n bá gbá bọ̀ náà ẹ̀rìn pé láyéláyé láyé mọ́ gbà mọ́ gbà mọ́ kí ló dé gan ìfẹ́ kéèyàn soríire ni. ìwọ náà fẹ́ soríire ni tọ́ba wa fẹ́ soríire náà sọ ẹ̀kọ́ ọmọ fi tébùlù lù kọ́ ọmọ tí gbogbo ara lélẹ̀ tó dé bàlíkà dẹ́bíọ̀ fún ni ó yẹ sẹ́tún bàlíkà dẹ́bíọ̀ fún ni bọ́ bẹ̀rẹ̀ sẹ́tún bàlíkà dẹ́bíọ̀ fún bọ́ ah ọmọ ẹ̀ mọ́ lọ́lẹ̀ kẹ́ kí ni sí ọ ẹ gbà mí ọmọ ẹ̀ nílé. kí lẹ fi kọ́ ọmọ yìí. òkà ah eléyìí ò mí mọ́ o. bí ńlá lọ́dún ṣe gbádùn o àwọn ayálégbé gbọ́ sún wọn o mo ní òjijì sọ̀tọ̀ ni ẹ̀jẹ̀ àjọ̀gbọ́n mi kì í ṣe ẹ̀jẹ̀ àjọ̀gbọ́n yìí. tilẹ̀ pọ̀ kí mo fà wọ́n ti dojú iṣẹ́ ọmọ yìí ní ọkọ̀ bàbá ìwé kẹ́ni ló ti lọ lẹ́bọ̀ náà èèyàn wọlọ́ pa kí ló kù. kí ló dé kí ló kí ni mo pa ẹ̀yin ó sì máa pariwo ẹ̀ sọ̀nù lẹ́dọ̀jà kí ló ṣẹlẹ̀. ọmọ yìí ni ó ń digi lulu bí mo ṣe gbà lẹ́nu ló dákú mọ́ mi lọ. yé nǹkan ti ṣe yín. èmi náà mọ. ẹ ti gbẹ̀mí èèyàn. kẹrin jìnnà ẹ fọkàn balẹ̀. kẹrin jìnnà kẹrin jìnnà mo ń bọ̀ kẹrin jìnnà mo ń bọ̀ kẹrin jìnnà ìgbẹ́ni lọ́jà rẹ̀ sọ́wọ́jà dọ́kítọ̀ ni wọ́n ní nǹkan ò tí ì jà ọmọ kan ní ọsíjìn kan ní lẹ́nu rẹ̀ ni. ọsíjìn tà. mọ̀dé ẹ fi Elédùmarè mo tún dé o. ibà. babaláwo tìlẹ̀ sáàrin wọn ó kà gbọ́ o. ibà lukọ sáyé. kátikati èyí máa ma dán tí yọ. kàmúgẹ́gẹ́ lugẹ́gẹ́ ní sáwọn ní alára kàmúgẹ́gẹ́ lugẹ́gẹ́ ní sáwọn ọlọ́kẹ́jẹ o n ò torí nǹkan kan pè yín ẹ̀yin ìyá mi àjẹ́ torí ọmọkùnrin mo ṣe ń pè yín o ẹ kó wá jẹ́ mi padà kó wá jí sáyé èyí èwe ayíbáwí báyìí òun lè gbà ọ̀run gbà ó yẹ dá padà ẹ ẹ má bínú o ta ló kó nǹkan ti ṣe ọwọ́ yín o. ayé mi o. ó dáa bá ó yẹ ẹbọ bẹ ẹbọ bẹ ẹbọ bẹ ẹ là kàkà lé lórí kẹ bùtọ lé lójú. kí n tọ lé lórí. ẹyin náà bùtọ lé lórí kí la rí. bẹ́ẹ̀ sọ́dọ̀ yìí kọ́kọ́kọ́kọ́. ẹ sún. bọ́ọ̀bà rí orílẹ̀ èdè ni ẹ má wo ohun tí ó jẹ̀mí yín lọ ti yín. ẹ sún sẹ́gbẹ̀ẹ́. tó sọ níbi irun dáadáa kí n tọ lé lórí. ẹ tọ ẹ tọ ẹ tọ. ayé mi mọ. bámi ẹ tọ ẹ tọ. gbẹnu sọhùn ah, gbọnù. àfi bí gbèyàn sí ǹdẹ ǹdẹ èyí ẹ̀rí ayé báyìí báyìí òun lè gbọ̀n nígbà ǹdẹ. wọ́n ti òǹdẹ́lẹ̀. ǹdẹ ah, ah, mélòó mélòó irú ẹ̀ tá a ti ṣe bó ṣe wà yìí sẹ́ẹ̀rí bẹ́ẹ̀ ṣe ń wò yìí ẹlẹ́gbẹ́ ni àwọn ẹgbẹ́ rẹ̀ ọ̀run bẹ́ẹ̀ ṣe kó fọ́tí fún báyìí ìnìyàn tẹ́wọ́ gbà lọ yín tí yóò bá sírú wa yìí ńlẹ́ ẹ̀bá lọ lè sẹ́wọ̀n ni. wọ́n wí náà pẹ̀lú ipò wọn ń lo ìlú ọ̀run nílùú. ó ti jínú kó ní kálukú ọmọ gba abisẹ rẹ lọ ẹ jésù ṣe bá ń lọ. ọ̀rẹ́ mi àwo ẹ àwọn oúnjẹ ọ̀rẹ́ mi àwo àwọn oúnjẹ àwọn oúnjẹ tó yọ òun mọ tó yọ òun gbà sílẹ̀ yọ òun gbà sílẹ̀ ẹ má lọ ẹ má lọ ẹ má lọ sẹ́yìn mi bá tún kú jọ mi ẹ̀tún ránṣẹ́ sí. ẹgbẹ́ mi ò ìwọ máa lọ bí iṣẹ́ ẹjọ́ tó lọ. báwo ó dà wọ̀. tó dà ọba ti dáhà ọba lu tébù o kọ́ ọmọ olú pàánù gbogbo wáyà kọ́ ọmọ fọ̀mẹ́gẹ́ ọlọ́mọdé dáhà nìtọ́ náà mọ́ ìbí àwọn pẹlẹgbẹ ni ẹyin ìwọ tó dàbí dáadáa ọjà yìí olówó rẹ tó lọ́sẹ̀ kẹsì. olólùfẹ́ mi mo dúpẹ́ ṣàlàáfíà ni bẹ́ẹ̀ ni ó ń ṣe mí bí kí n rí ó dà mo fẹ́ débi kan kì mí bá ti ṣe tán níbẹ̀ máa ké sí ẹ ẹ máa pè ọ́. Nah. hmm. Our business. I'm fine. Um, now you dey follow talk. Mo dúpẹ́ lé ní ìyàwó mi. Oh, dúpẹ́ that your new catch. Eh, ẹ nà dúpẹ́ ni. Now one question tó fẹ́ bí ẹ ṣé dúpẹ́ yẹn ó lọ fẹ́? ọmọ kò nífẹ̀ẹ́ mi ju bẹ́ẹ̀mi gan ṣe nífẹ̀ẹ́ rẹ lọ. ọkọ mo dúpẹ́. let me tell you something. Eh? Mm. you see brotherly mm. see eh, as you see me so eh, i'm a love doctor hmm. kò sẹ́ni tó ń fẹ́ sọ́pá love tí mo mọ̀ i'm a love love dictionary mẹ́tàn wo emotide to randomly every girl to lè think of to lè imagine ṣé ó ti dé do àforí ara rẹ kò dé tún ọ rí àbínú nǹkan àáfẹ́. Eh, tuwọ̀n tó ní hutchback abike. mi ì tìjẹ́. o ṣe àwọn imbẹ́sẹ̀ náà rí àwọn tó ń tẹ̀. èmi mo ti fọ́ everybody lẹ́nu <laughs> mo ti knock everybody <laughs> everything knackable mo ti knock wọ́n. say as i dey tell you eh, this one wan you na because na you now first question mo máa bẹ yẹ lérè ṣé dáàgẹ̀ tó fẹ́ lọ bá yẹn ṣe ó ti ń tẹ̀ rí. Hmm, èmi mi ì nífẹ̀ẹ́ sí kémi a ṣe gbogbo kínní ni mi ì ti èyí sí lọ́kàn mi láti ṣe méjì méjì ṣe tán. you are a fool at your age you are still being fooled by a woman no woman can fool me if i fool any woman the woman is a foolable foolable <laughs> you are a gullible gogogo i must offer you this in confirm statement tó bá fẹ́ mọ̀ ọmọ yẹn ní true love sí ẹ ó máa kó ẹ láwọn nǹkan tó máa lò tó máa fi mọ ọmọ yẹn ó máa ń nà kẹ́pà kò nílò ẹnu ìwé mọ́ ṣé ó lò bẹ́ẹ̀ abẹ́. mi nífẹ̀ẹ́ rẹ. ẹ ọ nífẹ̀ẹ́ ọmọ yẹn abẹ́ confirm ẹ Confirm. lórí ìwà lówó ẹ bá. ah ọ̀rẹ́ mi wèé sì pé àwẹ̀ tí wọ́n gbowó pé wèé fẹ́ my brother even in free time nothing is free. ọ̀dà <laughs> i no fit charge you na nothing is free in free time má jẹ́ kó tàn ẹ́ o. màá mẹ́gbẹ̀rún kan kọ́. kí ló dé gbèrú kan. one thousand. one thousand for what. o eh, tún ti pẹ́ no worry no problem máa ti pèkè hmm. máa kó star tó máa fi bá sọ̀rọ̀ máa ti pèkè lọ mo lè gbọ́ ẹgbẹ̀rún kan five thousand kọ́. ẹ yà máa fún ẹ méjì. kí ló gbèrú méjì. two thousand. two thousand. Hmm ó wà mí cash. kémi kó wá báyìí. Hmm, cash àbí kó wá. two thousand eh? ó gbogbo ìwà àgbò. na ó tún fún mi two thousand ẹ eh? ó kó balance tó máa tó fún mi hmm. so every twenty four thousand máa kó ẹ love star. kèmí bá ti wọlé màá mú kọ. so máa kó ẹ four thousand ẹ eh? hmm. so tí mo fẹ́ kó yẹn no tell anybody it's because it's you i don't tell people it's totally confidential it's just my own style and my own gimmick do you understand since ó simple go tọrọ mú yẹn tó bá ti mú ẹ ó máa kọ́kọ́ fowó rẹ́lẹ́rẹ́ ó máa gbé jáde fún tìrìtì ó máa gbé lọ ìtìrì e ó máa di chicken adé ṣòwámà adé anything bá owó fẹ́jẹ́ ọmọ yẹn ó máa fi ilẹ̀ ó máa jọ fi ilẹ̀ rẹ́yìn ó máa wá gba five thousand twelve. ṣé mèdì náwó púpọ̀. kò má tẹ kò sí ètò ìhàn kí n ló fẹ́ bèrè èmi tó wà máa ń kówó fún òyìnbó. ọmọ òkè máa ń wá ìwà kó nìdí kó dúdú ọmọ ni máa ń ṣẹ́jú sí mi kílẹ̀ ọmọ ni máa ń ṣẹ́jú sí mi. ó má dá ẹ̀ thunderbird no no but ó máa pa ẹ́ tó bá wò once na ọmọ sọ fẹ́ǹsì ó simple go na sórí ó máa gbọ́mọ jáde ó máa fún ní nice street lẹ́yìn nice street yẹn ó simple ó máa lọ gba hotel five star hotel ó máa tọ́ AC everything ó máa cool off tó bá tó wá gbọ́mọ yẹn ó máa fowó ra lẹ́yìn fowó lára jù ó i love you baby i love you too talk your own ó máa sọ tiẹ̀ òun náà ó máa pé i love you ó máa mọ́mọ́ yẹn ó enter tó bá ti enter for just um, ten times that is warrant. ìgbà mẹ́wàá second tap ó máa tún ṣe ìtò again for another ten drams that is another two rents ó ti ṣe bẹ́ẹ̀ tó bá lè ṣe four ah! tó bá ṣe four chineke mẹ́ ó ti bá yá ọmọ yẹn jẹ́ ó ti mú ọmọ yẹn ó ti nà kẹ́pẹ́ ní koro anywhere mọ́ wọ́n máa bẹ̀ẹ́ pé baby where are you baby i'm waiting for you i cannot do anything bó ṣe wọ́n máa pè é nìyẹn pẹ̀lú kó fún kàn ọmọ yẹn ọmọ máa lé e kiri ni. a mọ̀ lé kiri. confam. pé kèmí bá ti ṣe kan títí dé ogójì. one two ogójì kọ́ mọ́ ogójì kọ́ mọ́ so ó máa ṣe one ló máa lọ one two three four in out in out ten times that is one hundred. confirm me i be confirm tested o. ó máa tún ṣe another one in out in out ten rounds mẹ́yẹn that is eh, tó bá lè ṣe four four four times ten that is forty tó bá ti ṣe forty yẹn ó ti ṣe four rounds yẹn ó ti bá yọ ọmọ yẹn jẹ tí òyìnbó máa ń pè mí pé ó ó ó ìbílẹ̀ wà ó ti jẹ́ kankan ṣe kankan tó o bá ṣe tọmọ yẹn tó o bá wá ẹ kiri kó pè mí ló mọ̀ ní. ìfẹ̀dọ́là mẹ́wọ̀ọ́ ta carry you go wé mọ wé mọ kó ṣẹlẹ̀ báyìí jẹ́ kí mi kọ́kọ́ lọ yá ṣe bí ìwé ṣe sọ ni kí mi gbé ìgbésẹ̀ ni kó bá ti yọ̀ lọ́bẹ̀ kó bá ti yọ̀ lọ́bẹ̀ màá mú balance rẹ kọ. kí lẹ ti ìgò ẹ̀yin èèyàn ẹ máa bá wọn bọ̀ ó àwòkọ́ gbọ́n àwàdà tí yóò láàbù la ó. ọ̀yẹ́dà ọ̀gbọ́n ayé kan jẹ́ jùlọ. wọ́n fọ̀. Ah, bẹ́ẹ̀bì. Ah, ó ti rẹ̀ mí láìka. Eh, ṣé mi gbìyànjú. try mi try mm. <laughs> elédùn ayé ṣe. ẹ ayé rẹ á dáa mi ti mi ti gbáradì kó tó di ọjọ́ òní torí mi fẹ́ fọkọ̀. o ti rájí ṣùgbọ́n orúkọ grandfather mi nìyí o eh. try. <laughs> mi fẹ́ fọkọ̀. kí ló dé tó ṣe ń ka one two three four five six seven eight nine ten lórí mi. Ah, ọ̀rẹ́ mi Emeka ni Emeka ló ló wí kò mí pé ẹ̀yin obìnrin o pé kọ̀nìyàn bá fẹ́ jẹ́ kí kí ẹ nífẹ̀ẹ́ ohun nífẹ̀ẹ́ ọ̀nìyàn dáadáa pé ọ̀nìyàn ní láti mú kò yín kíyàn mú kò yín mú kò yín bí bí n ṣe fẹ́ sí mo wá ní ó dá wa lọ́ọ̀nà wo ni màá gbà ló bá wí pé ọ̀nìyàn kó bá yọ̀ ṣe ọwọ́ mẹ́rin lórí obìnrin kóbìnrin ni àfẹ́wọ̀n rẹ̀ bí mi ṣe bẹ̀rẹ̀ ní ni bó dá wa mi fẹ́ mi fẹ́ gbèjà kémi á kémi á bá ọ jàjà kadì bó ṣe wí kò mí nìyẹn pé kémi bá ti bẹ̀rẹ̀ sí ní ṣe kémi ti dúró sórí kémi ti kémi ti mú pé kí mi bẹ̀rẹ̀ sí ní kà á ìní èjì títí dé ẹ̀wá ó wí pé ọwọ́ kan lé ni ó wí pé kèmí bá ti ṣe dórí ogún ó wí pé ó dọwọ́ méjì ó wí pé kó bá ti dórí ọgbọ̀n ó ló di mẹ́ta ó wí ìgbà tó bá ti dórí ogójì ó wí pé ó di mẹ́rin bí mi ṣe kà á láti ìkíní dé ogójì lẹ́ni ìgbà kèmí dórí ọwọ́ mẹ́rin ló jẹ́ kémi dìde. ọwọ́ mélòó ni ìwọ ti wá ṣe báyìí ah <laughs> baby wey ti sáré gbàgbé ni orí fọ́ọ̀tì ni mẹ́ka dé orí rẹ̀ náà ni mi ti. <laughs> Hmm, ó dé ń pa mí lẹ́rìn lóró ti ka one two three four five six seven eight nine ten lóró kó ti ṣe ogójì ọwọ́ forty. <laughs> ọwọ́ kan ní ten ni nìmẹ́ra ṣe dórí ogójì. bí wọ́n sọ fún ẹ hmm. ọwọ́ kan ló ṣe ọwọ́ kan yẹn gan agbára ló fi dà. Ah, ayé mi ká bàjẹ́ lè ní. bébì. Hmm? máa bínú mi fẹ́ jẹ́ kí wọ́n nífẹ̀ẹ́ mi hmm, jẹ́ kí mi ṣe ọmọ pé. o fẹ́ gbọ́ hmm. mo wà ń bí pẹ̀lú ẹ̀ even kó ló fẹ́ ṣe ọwọ́ mẹ́wàá. wéè ti lọ pọ́n náà tún continue ah. káyọ̀ mi ìbàjẹ́ kémi ìbá ṣe lálẹ́ yìí èè ṣeré bébì wà á pariwo bí bí yeyeye kémi tú kémi tú kílé ọba pariwo bí bí yeyeye kò ní bá mi gbọ́ àdàbà jẹ́ra fún àpọ̀ iṣẹ́ ilé ń jó wọn làgọ́ta oṣù lọ́ra wọn ọ̀nà ìnáwó wọ̀nà lọ. ó ní pírọ́blẹ̀mù ó ti gbé gbogbo ẹ̀pọ̀ bá ó ti jẹ́ tán. ibo ni ò ní pírọ́blẹ̀mù. ẹni sùúrù náà ṣe ṣe wait wait. ìyá tiẹ̀ mọ́ jẹ ẹ̀yin tẹ́ pera yín ní ọmọléèwé. gàrí lẹ́ẹ̀ mu ìjọ náà láti dènà ẹ sì mọ pariwo ẹ wá kí ẹ wá bá wa lálejò òun lẹ kó gàrí lẹ fi gàrí ba ayé yẹn jẹ. sori student tó bá mu mm. gàrí làárọ̀ ẹ eh? mm. ó wà ókè èyí tó bá mu gàrí lọ́sàn ó make sense tó bá mu gàrí sùn kò dá. Uh-uh. do you understand say i'm as the greatest nigerian student mm-hmm. ó máa mu gàrí because for your side ó máa clear kedere. Hmm. Mm-hmm, iná bá a bá wèrè ni ọ <laughs> kọ́lọ́njẹ́ ń jèrè rẹ ni. gàrí náà ló pọ́n létí náà bá <laughs> tá a gbé iyán lẹ̀ ṣe kẹran gbẹ́lé lórí ṣe ọbẹ̀ ẹ̀fọ́ rírò sí ṣé ìgbádùn kò sí gbádùn eléyìí wò ó mọ̀jẹ̀ ntọ́ jẹ. kí ló ń jẹ́ ẹ̀rọ wà lọ́nu búùsì ẹran búùsì àti gàrí eléyìí bí yẹ pé ń jìyà ni jẹ́ mo gúdù pọ̀ mọ́ ẹran lára wọ. <laughs> last statement yẹn mm-hmm. awo ó ní ìgbé nísìnyí yẹn fẹ́ fọyàn lẹ́nu awọ ni bí yẹn bá kìbá la mm. awọ ni. <laughs> awọ ni. náà ah, mo lè lo statement ní sọ pé àsìdè mm, eh, mm. every hour that is connected to you can be destroyed. ẹ̀yin àmì o <laughs> ó gbé ẹ lọ́lọ́ ń sọ èdè nísìnyí ó ti pé ìwọ báyẹn hmm. olóhùn ó máa mú awọ ayé ẹ ó máa tó nẹ̀rọ ni. Eh? ọdẹ kan ní eh, ó wà ní school hmm. student kọ́kọ́ ọba mi pé òun ah, eh, fẹ́ náwó mi òun fẹ́ náwó mi. fẹ́ náwó ọkùnrin àbóbìnrin. ọkùnrin ni olùfẹ́ náwó mu ni ẹ olùfẹ́ náwó. kí ìṣẹ̀lẹ̀ ẹ̀ dáná. afana. ilé ìdẹ́gẹ̀ fi mú gàrí. sórí mọ̀ ṣe dé dìdì ní tiẹ̀ yín mọ̀ sojú sú mi ni kí ìṣẹ̀lẹ̀ ẹ dáná ṣé oúnjẹ ń bẹ ń lé ńlá kìmọ gàrí lọ́sàn gan nù ọrùn kò sóúnjẹ ni. ẹ ẹ sóúnjẹ àbí. ẹ sóúnjẹ o. mi bọ. <laughs> ó ti rìn lọ láti gbé látàárọ̀ wá dé kí ìṣẹ̀lẹ̀. ọ̀rẹ́kọ̀ ọ̀rẹ́kọ̀ àstúpẹ̀. ọmọ bọ̀wọ̀ ọ̀rẹ́là ó máa ń fẹ̀. ẹgbẹ́ ọ̀dọ́ ló máa ń fẹ̀. bọ́ọ̀lù ọ̀fà ìwọ hmm? jẹ́ kí mi kọ́kọ́ sọ̀rọ̀ kan kú ọ hmm. bọ̀bọ̀ yìí hmm. oníwọ́ kó tó láyé èsì o. iná Ah! iná. ipa bọ́bọ́ ipa ṣọ̀pọ̀ náà ẹ̀wọ́ kí ló ṣe. ó pẹ̀kọ̀ mi èmi pẹ̀kọ̀ mi. Omi ń parọ́ eh. bóyá kí ló ṣe. ó parọ́ àgbọ̀ eh. hmm, hmm, o. iná wí kò mí pé kọ̀ọ̀nì ọba ti wà pẹ̀lú olólùfẹ́ rẹ̀ o pé kò bá fẹ́ ṣeré mọ́mì àti dáàdì mm-hmm. pé ọ̀nìyàn. ǹsàdé ah, ah, ó ṣe nílà ká báyìí ọ̀rọ̀ ẹni tó ti máa da sí bíbọ̀ lórí iwájú rẹ̀ ó sì wù sábàlà. ẹ ẹ kọ́ mi nù. yàgò ni ọ̀rọ̀ ẹni ń sọ. Eh, mọ sọ̀rọ̀ lọ ṣé ìwé gbọ́ mi jàre ó bá wí kò mí pé kọ̀ọ̀nì ọba ti bẹ̀rẹ̀ kọ̀ọ̀nì ọba ti. Ah, ah. Ah, iná gbẹ́gídí lẹ́jàre tó tiẹ̀ lọ́pọ̀lọ́ èèyàn ń sọ̀rọ̀ rẹ o sì tún wá gàrí mọ́yà ṣé n tó ṣe ìṣe tó dáa ni. omi bó ṣe pawọ́ tó bó ṣe pawọ́ tó náà ló ṣe láìkó jíjẹ tó. tútù ìjọba tán ó ń gbèrò ó ń jẹun tó yẹ confident. èrò kan ní ń gbé. ibi kà á bá dé jẹ́ kí mi gbé gàrí nì lọ. ó yà gbé dání mọ́ rojọ́ lọ. ẹyẹ kẹyọ ò gbọ́ mi dáadáa. ó bá wí kò mí pé kọ̀nìyàn bá ti bẹ lórí ọmọ ni o mm. kọ̀nìyàn lọ sókè kọ̀nìyàn bọ̀ pé kọ̀nìyàn bá ti lọ lẹ́ẹ̀kan ẹ̀kíní mm-hmm. ẹ̀kejì ẹ̀kẹta mm-hmm. lórí ẹlẹ́kẹwàá ó wípé ọwọ́ kan lé ni. ó wípé <coughs> ọwọ́ kan ni. ó wá wípé obìnrin fẹ́ràn pọ̀ kúdù kọ́ ni aṣọwọ́ mẹ́ta. mi bá bẹ̀rẹ̀ o mi kà dórí ẹlẹ́kẹwàá mi kà dórí ogún mi kà dórí ọgbọ̀n mi bá kà dórí fọ́ọ̀tì ni mi bá dìde ọmọ nífẹ̀ẹ́ yẹ̀yẹ́ mi pa. igbó lẹ́mi. ẹ́ ah òun sì ti pawọ́ kò mí pé obìnrin láìkí kọ́ nìyà kọ́ nìyà ẹ pé kọ̀nìyàn bá yọ̀ ṣe ọwọ́ mẹ́mi o mm. obìnrin náà bẹ̀rẹ̀ sí ní láìkọ̀ nìyàn ah. èmi náà bá fi agbára sí i èmi eh. bẹ̀rẹ̀ sí ní jìn. ó ṣe nǹkan kan nígbà hmm? téèyàn ń fẹ́ atẹ́gùn téèyàn kan sì fẹ́ bẹ́ẹ̀ sẹ́fẹ́ bẹ̀rẹ̀ sẹ́ni. Ah. ó wí pé mi ì ti ṣe nǹkan kan olóòle. Ah. ó bú mi débi pé àti dìde bẹ̀rẹ̀ sí ní tì mí lójú. ìwọ nìkan tán eh. ó fi bèrè ṣe bẹ́ẹ̀ lọ ṣeé ṣe. ọ̀rọ̀ ikú abá student Listen, come on, sense, you know get. Only problem. Only? Yeah. Yes. You people, eh, you will not even know something. And for you to now understand and assimilate, what might the problem for you? Mm-hmm. Now, let me tell you, eh, Oremilode, ó sọ fún oh no experience. Mo sọ fún ẹgbẹ́ mi, I'm a graduate in this thing. Mo less experience Go kódà small time lókùn kó mo máa ṣe blow flame. Yes. Now, mo dẹ̀ sọ oh simple go. Tó bá ló báyìí, fìyà fín fìyà fín fìyà fín ten times. Ìyẹn ni one round. One round. Mm tó bá ṣe fìàfin fìàfin mm. another ten times ó di one round tó ọmọ yẹn tó bá ń bọ̀ tó bá mú ọ̀rẹ́ rẹ ní ó di two sum. two sum tó bá bọ̀ tó bá mú ọ̀rẹ́ ẹ̀ ní ó dé wọ̀n ó di three sum ó bá control ó di four sum now ó ti lọ experiment àwọn nǹkan tí mo kọ́ ẹ̀ ò ti san balance you see the reason tí o ṣe get there because you still only make some money mm. now mm-hmm. if you pay that money eh, o ma get everything right. Oh, o ina ina lecturer kùsẹ́. sori tí èèbà ṣe pé eléyìí àdàgbà jẹ́ra òfu òun gangan la rí bá wí mi bá ń pariwo nu ilé yìí látànà pé kò sóúnjẹ kò sóúnjẹ nígbà wọn náà débì ó bí ọrùn àgùn fún ọ ó pé ṣé kí ló dé dààmú gàrí ṣé iyán ń bẹ ń àbí rẹ̀ sí ń bẹ ń lé láwa gàrí síta tá à mú ìwọ wa mú owó tó yẹ kó o fi róúnjẹ lé ká ṣàǹfààní ó ń lọlé àbí kí èso wo ló lọ fi ń fọyàn lẹ́nu gbòòrò ń bẹ. ṣé èyí ṣe mi kọ́ ni mi ṣiṣẹ́ owó mi ní kí ni tẹ̀wẹ́. owó ètò owó nikos kò complete motion náà ó máa kó ẹ náà wọ́n sọ àtàwọn òdùnmọ́. kò lè lóhùn kankan o. gidi tó jẹ́ jẹ́ ó dé mi lóhùn kó fẹ́ mi lóhùn mò ń padà lọ lùwà gbogbo orí bú tá à ń ṣe ń bì pẹ̀lú tá à ń jẹ kò bẹ́ mi lára mu èmi ò bá ń sáyé wèrè tẹ́sí. ó máa ṣe dọ́gì ah. ṣé ó ṣe sixty nine. èrò tún ni sixty nine. scissors ó ṣe wheelbarrow. a ah, ah, gbé wheelbarrow flash barrow ńkọ́ òṣèré lò gbogbo ó ní five thousand lọ́wọ́. kí tún nìgbẹ́ fẹ́ fi ṣe. mo máa fi kó ẹ láwọn angles. kò lè rí tí o fi kú nbóló ti fẹ́ ni. máa kó ẹ láwọn angles tó mọ̀ lónìí àwọn àǹgò tó gbé tó bá ṣe fún mọ́ yẹn ó mọ̀ padà wá pé pé thank you eh, bros you too much ó ń dà ọdún kwara ọdún kwara táyìtì. ẹlẹgbẹ̀rún mẹ́ta o ní three thousand oh, tó bá bí ọ̀dọ̀ àkókò three thousand ah, fún un ìwọ ní three thousand ó wà kó fún un oríire ò pé ah, dákúnbẹ́mi kówó jáde mọ́ náà ah. lúwa. ọ̀rẹ́ mi ní ẹ̀mí ò lè ṣáàjẹ́ three thousand wọlé àbí. o ò lè rí nǹkan kankan mọ́ iná má wù ayé bò ń bí o tó bá kó fún ọkọ̀ pa mí dànù nígbà tí o sì èrè dákun fẹ́ mi lówó ọkọ̀ jáde ọ̀yọ́ kọ́ ìbàràpá ni má ń bí má wù ayé bò má wù ayé mò ń bọ̀. ọmọ iná ni ó wọná lọ òwe kátikàti ọwọ́ wọn ló pọ̀ sí side drag traction lóríṣiríṣi ṣẹ̀rí àwòkọ́gbọ́n lóríṣiríṣi ṣe bẹ́ẹ̀ ń bí wọn mi kò gbé kan bẹ́ẹ̀ wò jàǹdù. táwọn but na my brother o. so forget the brother eh, ìwọ ìwọ ìwọ ó sọ òyò àbí eh, ó pè yẹn ní tó náà gbé. ẹni o mọ̀ọ́dún tó ti wá Ìbàràpá eh, lójú tí ó bá. gbà ó ní olófin ẹ̀rọ kan náà kó wa lọ parí iṣẹ́ tó bá fún ọ sí mo sì ní sí o wọ́n ṣe ìwà yíbò mi o. yorùbá ni mọ̀ ó ti kọ́. ìdá sọ́pọ̀ sọ́pọ̀ sọ́pọ̀ ẹ̀yìn ìyá ìdá kọ́kọ́ fún ẹ fún mi búrẹ́dì búrẹ́dì oní two hundred kẹ́ bá fi kóòkì kan sí àmọ́ mu gàrí kí látàárọ̀ à ń ṣe rádaràda àwọn òbí mi búrẹ́dì dà. kò sí búrẹ́dì. kí wàá la lè fi kíní. èmi jẹ gala. ah baba landlord. ẹ wà mẹ́ o ó yẹ fún mi gala. àbí ṣé indomie wa ẹ fún mi mẹ́ta mẹ́ta mẹ́ta lọ́jẹ tán ẹ oúnjẹ wo. ẹ bá musa ń jìdá ni mò ń gbára bọ̀ wá fi mú búrẹ́dì. ẹ wá olùdẹ. bàbá la ń lọ dùkí ni. tí wọn náà lọ́jẹ mẹ́ta yìí. ẹ lágbára Ọlọ́run indomie mélòó lélẹ̀. oúnjẹ ń wo ẹ yára lóògẹ ẹ jẹun jù lẹ lọ. bó la ti a ṣe. wọ́n ní gbogbo déyàn bá jẹ láyé ilé náà ni ó jẹ yàn kan. ẹ mo ti fẹ́ rí ọ gbogbo adé mu gaari mbẹ wọn fẹ́ máa dọ láàmú ni àti pé àwọn ọ̀rẹ́ rẹ ń fẹ́ kán gbọ́n tí mo fẹ́ bọ sọ ẹ ní tí mo fẹ́ bọ sọ gangan ni pé kíní tí olùdó ní fún ọmọ tó fẹ́ pààyàn o tọ́lọ́ ń ṣe nìkan gbọ́ mo fẹ́ kó fún mi ń di ẹ̀ gàgà. ẹ ti máa gbọ́ yín yé dáadáa ẹ̀ tẹ́ ń gbìyànjú àti sọ ni pé ní ìjọ́ tí ọmọ fẹ́ yí kú ọ́nà kíní tèmi fi jíun kí n fún yín nídìí rẹ̀ kí n fún yín ẹ̀kẹ́yìn wa lọ lè máa lò. ẹyin torí dọ́tọ̀ bá ní sí ilé ni a sì lè rọmọ mi tó fẹ́ páyín sá máa wọ́ kí ni. <laughs> ọ̀rọ̀ yín ti yé mi ṣé rí àmọ̀ràn yín dáa mo sì ti gbọ́ ṣùgbọ́n kò ṣe é mú lò. kí ló dé èmi ò nílé fún yín. ọ̀dà tó bá lè fún mi dì í. Eh. bẹ̀rẹ̀ sẹ́nu kébi ọmọ kó yàn wá ká níbi kan tá a mọ̀ dáadáa bí yàrá ilé òòsà tá a gbé gbogbo àwọn òòsà sí tá a mọ̀ forí balẹ̀ fòòsà ní mọ̀ nǹkan kọ́sọ́mà wa tó jẹ́ pé wọ́n mọ̀ mọ́ wa owó dénú fọ́. ọba landlord hmm? bó lẹ sí mọ sí bí ọmọ eke báyìí náà eh. ẹ ti ń bá sì mọ̀ yín dáadáa dájúdájú ó dàbí pé ẹ jogún yàrá bíi mélòó ń yín ni eh. ẹ sẹ́yìn òwà tó yín ni. àmọ́ ah, sọ dán sọ mọ ah, ọ̀rọ̀ pé mo jogún olé kọ́ yìí ah, bí owó bá tó Dangote náà sọ ẹ kó tó mọ sísẹ́mi lẹ́yìn tí là tó ní. Hm? fọkànbalẹ̀ owó mọ̀ pọ̀ sí náà ni olùṣègùn náà tọwọ́. ẹ mọ bá mi nìna torí pé kí wọ́n tó kú àti bàbá bàbá wọn ti fi èpè lẹ̀. wọ́n ti kú tipẹ́. wọ́n ti kú tipẹ́. torí wọ́n ti fi èpè lélẹ̀ kí wọ́n tó kú pé ọjọ́kọjọ́ o àbígbàkigbà ọmọkọ́mọ táwọn bá bí tó bá jẹ́ pé òun ló mú iṣẹ́ táwọn fi lẹ̀ tí fi ń tàfàlà káàkiri rábaràbà rébèrèbè bígbà tí bíríkìlà bu sánmọ́ntì tó sánmọ́lé rábaràbà rábarèbè rébàìláyé ọmọ náà rí wọ́n ti sọ bẹ́ẹ̀ èmi ò wá nílé ṣe. Ah, ọ̀dà bísí náà méje kúrò aláméje fún mi. ọkọ ah, ọkọ ah, kò lè tó bá wọn n tá a ṣe àwọn ètùtù tá a ṣe ti ń bá wọn nù sáré. n kò tẹ̀ jẹ́ kó sàníyàn bọ̀ tí wọ́n fi kú kúrò aláwọ̀ wúlò fún wọn. kò lè wúlò fún wọn. kò lè wúlò fún wọn. nígbà tó mọ pa yín mọ yín lọ́jọ́ ni kúlẹ̀ aláwọ̀ ẹ̀ ṣe mọ kálé lórí. kúlẹ̀ aláwọ̀ èso ogun pẹ́ jíyan ojú òkú ni. òkú ni kò san kúlẹ̀ aláwọ̀ yóò nù kòtò. àtẹni tó ṣiṣẹ́ bí àtẹni tó ṣiṣẹ́ rí náà. baba landlord ẹ gbọ́ tèmi ṣùgbọ́n èmi ti gbọ́ tiyín ẹ jẹ́ kí n mọ lọ ẹ̀hìn tí mo fẹ́ sọ ni pé n lè gbọ́ n sì lè gbà rárá tẹ bá ní nǹkan míì tẹ fẹ́ sọ ẹ lè ránṣẹ́ sí mi. olùmìdé olùmìdé. mi ò sọ̀rọ̀ kí ni mo sàwọn ará ló kura yìí eléyìí ńlá kàìkà àbá sọ̀rọ̀ owó kájọ wílé jọ jó ní sáyẹn ní dábàá pé lọ́tíkà tí wá sí sáyẹn fún ní gbogbo ọmọ búrọ̀ rẹ kẹ̀kẹ́. ilé ń jó wọn láìpọ́ta wọn ṣojọra wọn. ìṣẹ́dé ọmọ aláṣẹ jẹ́ òru owó dé ọba láṣẹ lọ. abẹ́ mọ̀ gbọ́ ọ̀rọ̀ rádaràda tí bàbá àdìdìrín tẹ́ fi sí landlord abẹ́ mọ̀ wá gbọ́ nǹkan tí ń bá mi sọ ń ta ni. ò ní dáhùn jẹ́jẹ́ ń jẹjẹ́ mu bọ́ọ̀tà pé kí n lọ lè ra indomie torí tẹ́ kó fún mi jẹ kó kó kó kó ká mi lẹ́nu eyín ń pè mí síbẹ̀ nísìn ṣé ẹ mọ ọmọ tó tó tó tó fòsánlẹ̀ tó fẹ́ kú lọ́wọ́ rẹ̀ ń jó ni tí mo bá tí mo bá jí padà ó bá ní kí èmi èmi o kí a dá kinní ilẹ̀ o ẹ̀ ilé babaláwo. èmi ọmọ ṣiṣẹ́ gangan kó o mọ lọ káwọn èrò wa ká mọ fi méèkì owó. ọmọ mẹ́kọ̀ọ́ hmm? ọmọ mẹ́kọ̀ọ́ owó. ọmọ mẹ́kọ̀ọ́. mo wá wò pé. mo ń lo mo kọ́kọ́ ní interest. Hmm? tó bá bẹ̀rẹ̀ business yẹn kí ló fún ma fún mi. ọ àní owó owó ipe ká dá kínní babaláwo lẹ̀ ká lọ pe nọ́tíkà ká wá ṣe kínní bíi sign káwọn rìsíìfù àwọn èèyàn ká mọ̀ fi gbowó lọ́wọ́ wọn. nọ́tíkà nọ́tíkà nọ́tíkà kí ló ń jẹ́ nọ́tíkà. so mọ nọ́tíkà ni nọ́tíkà ṣáálíù ẹ̀rìn tí ń gbé abẹ́kúta tí mo bá wọn onífíìmù ṣe kínní babaláwo dìdìrín tí wọ́n ṣe. <gasps> ó ti yé mi ó ti yé mi náà so nǹkan tó ń tọrọ àti sọ fún ẹni pé ó mọ ṣe fẹ́ babaláwo wọ́n kó àwọn client wà bẹ́ẹ̀ wọ́n gbá wọn gbá owó lọ́wọ́ wọn ẹ̀ my brother ó máa ṣe òtúmọ̀ pọ̀. òtúmbà àbí kí ni òtúmbà àwọn Ìgbò. ultimate business see that business na confirm business so when people who oh, are uh, for this one only problem. Ah everybody get their own problem tó rò bá. láti onisa dé alaba dé gbogbo bíkíbi táwọn ọmọ Ìgbò wà ẹ ní nǹkan kan méjì ju ọgbọ́n jìbìtì ọgbọ́n. anything that will bring money we are ready to do we are business people man business oriented so n pété tilẹ̀ wọ́n ó sọ fún mi pé ó wá láti. ìlú um, Ọ̀yọ́ ó wá sí Èkó. ẹ mo lọ sí Oǹdó lọ́dọ̀ àwọn dìdìrín kí tó wá bí. ó oh, fẹ́ oh, make money abi. ẹ wò yìí ó fẹ́ make money ó fẹ́ lọ jẹ chief. I'm saying now, nowadays um, people don't bring people that are poor to make chief. Mm-hmm. but to lower lówó the chief tó bá ti make money náà ó máa rí chief kódà ó máa jẹ́ chief oh. ló no let's do that business ó mọ̀ pé ìwé náà babaláwo ni. mọ́kàn ah! eh, mi ń kọ kúkọ iná mọ́kàn mi ń kọ kúkọ ọgbọ́n ẹ̀yin yíbo ọgbọ́n yín ẹ̀ lè tayàn. ọmọ ibo ọmọ ibo ọ̀rẹ́ mi hmm? gbogbo kẹsàn látàwọ pátápátá ni mo gbọ́. ràáfù oh, oh. Eh ràáfù eh ntí bàbá yín sọ àti ntọ́mọ ibo ń sọ èmi ò lè ṣe é o ṣé wèé rí ọ̀rẹ́ mi kì wéé wòye èèlè ju jìbìtì bàbá kò bí lọ́mọ ògbójú olóògùn babaláwo tó gbọ́fà òun ni ọ̀ pa ọ́ nínú ilé wọn o gbogbo kìwé wípé kéṣe ní èlí ọ̀ṣẹ́ àmọ́ ọ̀rẹ́ mi ò hmm? jàre mi mú Elédùmarè bẹ̀ ọ́ wèé mọ̀ pé gbogbo gbàkíwé ti dénú ilé láti jìyà hmm. bí kẹ́ ká mu gàrí lòwúrọ̀ ká mu gàrí lọ́sàn ìgbà mìíràn gan àmú lálẹ́ àmọ́ o ọ̀nà kan ti là sílẹ̀ mi mú Elédùmarè mú bẹ̀ ọ́ jẹ́ ká dàbí ọgbọ́n o. kí mi yàn darapọ̀ mọ́ yín kí n mọ fún yín lóògùn táwọn bàbá bàbá tèmi tí mo jogún kẹ́ mọ́ ṣe. wéè mọ̀ pé kúkú ni fọ́mọ ọ̀dọ́ náà kó fọgbọ́n hmm? ṣe. wéè mọ̀ pé gbogbo ọ̀nà kan ti yọ̀ rí owó nílé ayé ni mi nífẹ̀ẹ́ sí ìyá ti sú mi. sí oyè bàbá bàbá tó máa ń tẹrẹ mọ́ ọ̀rẹ́ hmm. tẹ̀lé ó fẹ́ bá ẹ̀kọ́ lówó. kí n bá ṣe sí jẹ́ ìwọ náà sí òtú lówó sí ó fẹ́ fẹ́ sẹ́ǹtì fáwọn ọmọ rẹ̀. o ra mo ti gbọ́ tiẹ̀ hmm. sórí. tó bá happy. ó happy yes o ti yé mi wo ràáfù. ẹ ẹ ṣe pé kúwe tẹ̀lé ọ̀bọ̀já wà ní ká dọ́gbọ́n sí káyọ̀ owó mú jẹun. n táwọn fi dùn bẹ́ẹ̀ ni mo owó mọ́tò jáde mi ń padà sílùú ọjọ́ kí n lọ lè fi ṣòkòtò péńpé kí n lọ lè fi roko ọba ń lo ń lo àbí. kí ló ń jẹ́ àkóbá. àkóbá kọ ifá ló bá bi léèrè bí a kò bí gúgù àbí kò bí ọ̀pẹ̀lẹ̀ oníranu ah. dákúndé mi lóhun tí ẹ jọ ẹ ọ̀rẹ́ mi. ẹ̀dọ́ kí ló ń jẹ́ ọ̀pẹ̀lẹ̀. ifá ni ẹfẹ ṣé ó máa ní ifá fún babaláwo abẹ. Hmm, ó ti wí kíní kan pọ̀ lẹ́kọ̀ọ́ wípé òun kìwé wá fẹ́ bèrè kíwé bèrè lọ́wọ́ gọ́ọ̀gù. tó ń fẹ́ bí ẹlẹ́rìí bèrè kan this guy na your brother fura n talk make we make money how this one wey dey just dey do dey just come dey talk ondo ondo ondo thing e no make sense if you talk like this you no get money you are a fool. ẹ Emeka wee mọ kì í mi fẹ́ bèrè lọ́wọ́ rẹ. baba hmm? ọmọ ẹgbẹ́ wọlé ìwòjẹ́ lórí ọmọ abinu ọmọ vex hmm. ọmọ comfort baba. Um, ẹ má bínú pé owó disturb ẹ. ẹ please we need your help see this um, my person wey dey here ó ti help me rí. ìgbà tẹ́mi náà tí mo ní anything tí mo wà on the street homeless and jobless um, assist. Mm. now see, ó wá ní small problem. bẹ́ẹ̀ ni ó ní ìṣòro dádúró níbi iṣẹ́. ẹ òótọ́ ni o òótọ́ ni. bàbá thank you. Ah gbogbo bí ẹ ṣe bọ̀ gbé bẹ àwọn kò nílé ayé inú ìpàdé ni mi ti dé sáyé yìí àwọn kò nílé ayé sì ti ṣàlàyé gbogbo ìrìn rẹ pátá lórí owó kan gbé níbi iṣẹ́ rẹ wá gbà ọ́ àìmọye ohun kò ti gbàbọ̀dé láàrẹ kó jẹ́ kí a fa ìṣòro kù ọ́. kí ló ń dùn lóbèrè ṣé àwọn kìnnìún àmọ́ ní báyìí kìwé ti fojú kàn mí kìwé ti fojú kàgbà wo ní báyìí wàá mú gbogbo nǹkan ti gbà bọ̀dẹ̀ láàárẹ̀ kèmẹ́rì wàá bọ̀ síwájú àwọn kò ní ilé ayé ọmọ bọ. tó ń ké bẹ́ẹ̀ làpò rẹ̀ àti ọwọ́ rẹ̀ gbogbo rẹ̀ pátápátá. àwọn kí ni wọn. ọmọ bọ everything for solution ọmọ ọmọ everything tó everything tó wọlé lórí ọmọ bọ. bẹ́ẹ̀ni bọ gbogbo rẹ̀ síbẹ̀ tapo rẹ̀ kọ. owó kí n gbà kò sówó lápò mi wọ́n ní mọ́tò. kí mọ́tò nǹkan ṣe ó máa drop kí mọ́tò. kó gbogbo ẹ̀ síbẹ̀. gbogbo everything àwọn tó lẹ́yìn kó lè free gbogbo ọ̀nà full block kó lè through. ẹ tó bá dé tí mọ́tò sí ah, mọ́tò ní. àgbọ̀dọ̀ ó ní mọ́tò míì ẹ tó wá gba mọ́tò ni. èmi kò àwọn tó lẹ́yìn ló fẹ́ gbọ̀ ọmọ fún wọn tó lóye ní kọ smoke car ló gbowó ìyẹn ṣe big day kò lè ju bí eight million naira ló kọ ó kò tẹ everything fún wọn tó lóye ṣé òun tó lóye náà ó mọ jẹ́ kí everything ó wà ókè àbí. ní báyìí. ó mọ ọ̀rọ̀ mi náà ṣùgbọ́n ní mi nínú trinket box tó wọ́n dé. àṣírí àtú títí ọjọ́ méje òní ọ̀nìyàn kò gbó àwa fẹ́nà rẹ̀ ṣọ́ pòun ló gbó bẹ́ẹ̀ ni. bàbá àwọn tó lóye náà èlé ló mọ̀gbà tó máa fi make everything possible for my brother. àmọ́ ohun kankan ni wàá ṣe kò mí o nítorí kàṣírí bá ti tú wẹ́ẹ́ ní láti mú ìdá mẹ́wàá owó ni wá fúnwájú àwọn kò ní ilé ayé ten percent. bẹ́ẹ̀ sì ni ìdá mẹ́wàá rẹ̀ láti fi ṣètò ìpèsè ohun kìwé fẹ́ lò. ó yẹ pọ̀ o ten percent owó yẹn. Ah. kò pọ̀ fún ohun tó lóyún. ilé rẹ̀ ti gbélé. E, èmi ló kọ̀ mí ṣé èmi ló gbọ́ lọ́wọ́ ṣé kó kó kó everything kó mú lọ. ó jẹ́ ìdásí ogún kìwámúwá pa àwọn kò ní ilé ayé. Ah twenty percent. bẹ́ẹ̀ni. kò sí problem kódà tó bá jẹ́ pé ó fẹ́ gba thirty percent náà gbọ́dọ̀ mi ó máa fún. sọ ma fún mi promotion tó wá fún padà ni. àwọn tó lóye ló ń sọ àwọn tó ní old universe. bẹ́ẹ̀ni nígbà ike a máa lọ ní kọ́mọkọ́mọ mi padà sí ìpàdé. bísínẹ́sì tí wọ́n ń gbà fi jẹun rìn ó ga ń tíyọ ó ga ó ga ga ó ga ó gan ń tíyọ. ọgbọ́n tó wẹ̀ bó ṣe wọ̀nyí gbọ́ mi ó mọ̀ sùn ó mọ̀ sùn ló for like three months gbàmí ó mọ̀ sọ̀fẹ̀rẹ̀ one week eh. kò ní jẹun kò ní rí sàn bọ́lá kó ìtẹ̀mọ́ lọ́kọ́ ló ṣe àwọn tó ní kó ṣe torí tó bá tún di ó tún ó fẹ́ gba sixty percent. Eh. Eh, ẹ ẹ ẹyin ọmọ wúbẹ gbówó ní sẹyẹ tí mo ṣe dé. bàbá hmm, every time ọmọṣẹ́wọ́ for once kò ní sọ pé ah, èmi náà mo mú ṣẹ́wọ́ rí àbí ọmọ wo ni wọ́n ṣe fàájì rẹ́sìlẹ̀wà no problem eh? I'm say the issue at hand is very simple. Uh, my people used to say something. They would say when a child is working and is successful, it is from the skin that you know. Tí ọmọdé ọba ń ṣe dédé ẹ, eh? tí ọmọ ẹ tó bá ti ń là tó ń lówó lówó, àwọ̀ ló bá ti mọ̀. Mm, Bẹ́ẹ̀ni, o kò No, we are making money. Ṣùgbọ́n with your mentality, ó dàbí pé kò fẹ́ ní progress. I am sick and tired of living in this place. Uh, àwọn ará street, ó máa ń pè lóyún, ó máa ní uh, ilé ẹ̀bẹ̀rẹ̀ ilé èkúté. Àbí? mo fẹ́ gbélé èkúté mọ́ sóòtẹ́ náà rẹ̀ ń gùn náà all this world, ó máa dàbí waterfall omi ọjọ́ ó máa jù látòkè mo gbé bucket ó gbé sólẹ̀ òjò ó máa drop tom tom tom tom everywhere mo ṣe yẹn mọ́. ààrẹ gbogbo tó ń hun ààrẹ gbogbo tí ń jò pátá. bàbá stop that ààrẹ tí mo tó máa ń sọ every time ẹ eh? tí mo ti ń gbénu for the past years ààrẹ ààrẹ ló máa ń sọ this one ondo aadi ee eh, oṣi ààrẹ this one aagun everything aṣẹ aṣẹ ló máa ṣe kò ṣe kókó mo bẹ̀ ń dúró lóńjọ ṣùgbọ́n àwọn ọmọ tó máa lọ sínú ọmọ fún lórí amẹ́fọ́ amẹ́fọ́ mo bẹ̀ ń dúró lóńjọ um, please give me my own commission from the money i want to move to aja. ọdínkwa. ń gbọ́ ń bolẹ̀ ń kó lọ. òtítọ́ ló wí bàbá onífẹ́ lọ́ọ́ yà gbalé lílá. Ah, ah. ẹ fẹ́ lé aláàjì mo rí kó ń bá ní jà ni. ee ọ ee màá ń ṣe níbẹ̀. kí ló dé ń kó lọlé ńlá. onífẹ́ gbalé gidi kó jẹ́ pé kòjó bá ti wọ̀ èsì àṣìṣe àákú ò nínú ilé ọní òdì yọ̀sùn ṣé lójó ni a pariwo kílé àmì jìgìjì bí wọ́n fẹ́ fọ́. Ah, kọ́mọ́ ìpẹ́ ń bínú ni o sẹ́wọ̀n pé wọ́n ti máa sọ wípé bàbá ń bàrígà sí wọ nìkan ni sí wọ nìkan ni àtà ẹlẹ́sà sí wọ nìkan wọ́n ìpẹ́ náà ń bínú sẹ́wọ́n ilé wàá kú ní ńlá ni. bàbá ẹgbẹ́ ló island ó máa pọ̀ eh, where do you stay i stay in you know those ajá that um, eh, lakue um, àwọn ajá lẹ́ngbẹ́sà ṣògùn tẹ̀dọ̀ ajá ibẹ̀ ni àwọn ọmọ ìṣẹ̀pọ̀ tẹ́lẹ̀ yóò wọ́n sẹ̀ ibẹ̀ kọ́ mo fẹ́ lọ gbé àwọn àjágangan vdc ibẹ̀ náà mo máa máa live duplex mọ́tírì so alpha. sórí ọ̀rọ̀ tẹ́ sọ̀rọ̀ ọlọ́gbọ́n ni àmọ́ síbẹ̀síbẹ̀ ní ẹ̀jẹ̀ ń gbà yín mọ́ torí wípé ibi tẹ́lẹ̀ fẹ́ kó lọ bí ajá wọn bẹ́ẹ̀ bá kó lọ ajá wọn ti fura sí yín kó ń bẹ lọ yín ẹ torí yín pamọ́ ń gẹ́tò tẹ́ ẹ wà yìí tó bá wá pọ̀ tó bá dé díẹ̀ kọ́kọ́ rí ìlú yín kọ́ lọ́mọ́ fún ìrẹsì nǹkan rí bẹ́ẹ̀. <laughs> si poverty mentality o ọbọlọrẹ poverty ó ti gbọ́ bẹ̀rẹ̀ nẹ́gọ́ sí <laughs> èmi ò ṣe gbogbo olówó kò fẹ́ ṣò àjọ máa pa oṣù máa pa kòkò mi for my people my side eh, tó bá lówó ó máa ṣù ọ̀rọ̀ ẹ everybody mo gbé àbọ̀bọ̀ ó ti arrive ó máa jẹ ògbóòfin Efi, wall now please. jọ̀wọ́ mo fẹ́ràn bẹ́ẹ̀ rárá last day tó ṣe owó tó wẹ̀ mẹ́ tó ti fún mi kó tún mi bami àṣẹ nìsa kan tó mo fẹ́ lówó mo fẹ́ ló gbẹ́lẹ̀ ẹ̀dá ilé ńlá fẹ́ gbà. iṣẹ́ kà ṣe owó wa ni. wíwú bá mi mọ̀ tó ti yọ búrọ̀dà kó fún mi lọ́wọ́. ẹ bàbá ìmọ̀ ìmọ̀ dá lóhùn ń gbọ́ ìmọ̀ pé ṣe lájọ ṣiṣẹ́ owó ni. ẹ kí mú wà méjì kí mú ọṣẹ sí a. ó tún mú ah, ah, juice <laughs> bàbá o ah, ó máa ń jẹ èkú ó máa ń jẹ nínú ilé rẹ̀ dáadáa yìí. àkókò àkúrẹ́ àkókò kàrẹ́ ni sọ fún èkejì ẹ̀. kí ló dùn kí wọn náà sọ̀rọ̀ òyìnbó fẹ́ràn owó ju àwọn Yorùbá lọ. Oh ó ti kó kẹ́míkà gbọ́. ẹ̀yin gẹ́gẹ́ bí ọmọ science student ni èmi náà po kẹ́míkà pọ̀ nù ilé mi ni. èrò ló tún ló tún jẹ́ kẹ́míkà ẹ bá ò lè ṣe é ṣe ọ. ojú bẹ o ti ń lórí o hmm? ojú ti dóòtù. Ah. bí kì í jẹ sọ̀rọ̀ ẹ mọ̀ kọjá yàrá yín káwọn ọlọ́pàá mọ́ àgbè yín ẹ forí balẹ̀ pamọ́ sí gẹ́tò tẹ̀ wà ẹ̀ sọ ẹ gbọ́. ẹ jẹ́ kí èmi náà kémi gbẹ́nu sí. owó mélòó ó wù ẹ kó po kẹ́míkà má gbówó mi. kémi mọ bó ṣe bó ṣe rí. àwọn ọmọ sọ bí ẹ bẹ mọ po kẹ́míkà pọ̀ ni ah, hmm. lásán ló pè é máa gbé mi lọ́wọ́ ẹsẹ̀ fún mi lórí mímú ìjà rẹ kí ni ní oyè nínú rẹ náà. science student burúkú wọn ṣe kó láàbù ni. mo máa ń láàdà fún gbàdúgbò pé o ṣe rògbò láwọn kan. ẹ ṣàtúnṣe ó pọ̀ tó tó tó. no no no make you give her cash. n kò cash náà. no no no ah. bàbá àfọ̀ ó ti ń dra gbogbo kí ni mo fẹ́ gbowó mi o two bedroom nílé àbí. ìwọ máa lọ náà ẹ kí mi gbà gé mi. ṣìnà ọ̀rọ̀ láyé ti fẹ́ sùn. báwo dẹ̀ ni business lọ́dọ̀ yín. o ní believe ẹ three hundred percent profit lárí. three hundred percent. orí bẹ́ẹ̀ lọ́dọ̀ tiwa gbogbo náírà tó ń fall tí dọ́là ń lò kiri bó kàn ń ṣe who affect àwọn kan. ìwọ máa wọrí màá kọ ẹ bó ṣe máa ṣe bọ o máa fún mi profit mi o. ìyẹn ò le ìbí kówó ti wọlé ni àádẹ́jọ pin kò lè á pin. ṣáṣá ṣe. now báwo dẹ̀ ni ọ̀rọ̀ ọlọ́mọdé. problem ìgbésí ayé mi ló dárúkọ yẹn ah, as old as i am kí n máa ní ọmọ tí n lè pín títí my own child and i don't want to adopt no baby i want my blood eh? a child i can be proud of pé èmi ló mú bí eléyìí you won't believe it àti lọ sọ spiro mo fẹ́ lọ ṣe ivf fún ìyàwó mi doctor wa advice pé brothers are medically okay. so eh, she. When you ní ká lọ how long ni ẹ take. well ṣùgbọ́n kí medically tó bá ní kéèyàn ṣe sùúrù wàá dúró náà ni o bẹ́ẹ̀ kó wúrun wẹ́ yìí o lẹ́wùtà dé yìí téèyàn bá ti bí ọmọ wàá dá rọ́ṣìnbó ni o ìyẹn kan lẹ́gbẹ̀ẹ́ kan bẹ́yẹn n tẹ́ mọ advice ẹ̀ mo rántí pé mà mo ní problem oṣòwò oṣòwò kan tó fi suspend mi want to mo consult tó ń ṣe gbogbo kínní yẹn owó tó disappear rà appear o ẹni tó bá owó disappear gan náà tó re appear ìrùnsó yẹn lèmi torí yẹn náà yẹ kàn tó bá fẹ́ dúró wẹ́ẹ́ <laughs> tó bá fẹ́ sáré accelerate àti lè lo side ti bí. ṣìnà kí ló ń tẹ́ ara ti sọ fún mi ṣé òun sọ fún mi sí pé kí n wá lọ tọrọ ọmọ lówó òrìṣà ni. òrìṣà báwo ṣèbọ́lọ̀ nǹkan náà lẹ́yìn bọ̀dì képe one all my ticket ni american o japanese o chinese gbogbo wa ọlọ́run kan ni wọ́n ń pè and I'm sure it's gonna work. ah even me not ti reinstate kò you need work Who work for me now? ó dà yẹ kó work for ẹ. so ìgbà wo la máa eh, well we don't jẹ́ kí n can be one, kí n set up meeting yẹn you know and then watch a jẹ́ màá jẹ́ kó mọ̀. your tomorrow will be perfect please. Uh, but my, tí sọ fún àtọ ọmọkùnrin burú. ayé wa wò wọ́n ẹ wò wọ́n àdàgbà jẹ́ra ó fò ṣe bẹ́ẹ̀ ń bí wọn kò máa gbé kan. àwọn àdàgbà jẹ́ra ó fò máa pọ̀ kì í ṣe nìkan ilé ń jó wọn làgọ́ta o. dàdàdà kí n Emeka. first cap ló dé. kí ló ṣẹlẹ̀. tájù ló wọlé mo bá wo no time to waste time o. Mr. Shina ọtí ń bọ̀ ẹ́ ọmọ rẹ̀ bọ̀ ọ̀rẹ́ yìí nílé mẹ́gà ńlá ní olówó gan so bó ṣe wà yẹn tó bá smart wọ́n máa gba kírèjì lówó ẹ̀ ten million naira. yes tẹ́lẹ̀ ẹ náà kún fún ẹ ìwọ ló kò bá ẹsẹ ó máa múra sìn ó máa olówó àwọn costume tó bá wọ̀ yẹn ó máa ṣe olówó gbẹmùgbẹmùgbẹ gbẹmùgbẹmùgbẹ náà dá wọn powerful wọn tó sọ pé ó powerful go. àpèsè ọ̀la ni. whatever kò kọ́ mi ṣìkà kọjá wọlé yémi dà. yémi ó ti lọ sójú ọ̀sà ó ti lọ rí bu epo sórí àwọn. ẹ <laughs> ò bẹ́tà ó bẹ́tà ti ké lọ. àgbàǹdàmdò olúwo àgbàǹdàmdò. o ní lórí náà ó máa fi lè ṣe kí n tó máa sọ. ọ̀sán fún mo ní sáàkì ní. Ah! ǹbẹ̀ yóò máa jẹ́ ǹbẹ̀ yóò máa jẹ́ o ǹbẹ̀ yóò máa jẹ́. ọmọ gbọ́dọ̀ reverse reverse reverse ní o reverse. ẹ wọ òrìṣà. Ah, eh, máa wọ bẹ. ẹ wọ òrìṣà. ẹ wọ pánsá fún wa pánsá jáná àjà fún wa àjájì onílé tí ò fún wa olè lókè lọ́ìwúlọ́ ẹ wọ òrìṣà <laughs> ọ̀yẹ̀yẹ̀yẹ̀ wa wo ṣé wèé rí we yìí ni ah, ṣé wèé rí àmì ké bẹ́ lára arákùnrin yìí ni àmì kan bẹ lára rẹ̀ ilé awo kó bá gbé wọ̀ ilé ní adilé aworo bẹ́ẹ̀ ni olítọ̀hún ogun rẹ̀ á sunko arákùnrin wo bí kíwe gbọ́ mi àmì kan bẹ lára rẹ̀ yìí òun lè jẹ́ kíwe rọ́mọ bíi irọ́ ní àbò títọ́. kí mi sọ fún ẹ ṣé ìwọ ti bá wọn sọ̀rọ̀ tẹ́lẹ̀ nìkan tó mọ owó ilé ń pa ẹ. má má wọ̀nyí. thank you my friend o ṣé ọ̀rẹ́ mi. sítórí ẹ̀ náà sọ fún ẹ yẹn o. má wọ̀nyí tó bá tó ń bà ó má blend wèé ti fojú kan mi lè ní wèé ti fojú káwó wèé èmi kìwé fojú kan lè ní èmi lọ́ọ́ pè lábíamọ tòtítọ́ abíamọ kìí sáré ojíjẹ fọmọ màá ṣe é lóore lónìí òwe má lè gbàgbé kí gbàgbọ́ rẹ kìí mú ọ lára dá o ẹ̀yin abíamọ ayé o abíamọ ọ̀hún ẹ̀yin lẹ gbọ́gbẹ́ ọmọ kẹ́ẹ́ sí wẹ́rẹ́ kí lọ́nà àbáyọ ẹ o ẹ ṣeun ẹ ṣeun ẹ ṣeun dúpẹ́ lọ́wọ́ ẹlẹ́dàá rẹ o kíwé dúpẹ́ lọ́wọ́ àwọn kò nílé ayé kíwé dúpẹ́ lọ́wọ́ nílẹ̀ ọ wípé ọ̀nà àbáyọ wà fún ọ wàá mọ̀kọ́ rẹ balẹ̀ o jẹ́ kéme mú ọṣẹ ké bẹ nínú ilé kọ́ wípé kéme mú kọ́ kéme bá ti mọ̀ṣẹ́ kọ́ kíwé mú wẹ̀ ọ̀rọ̀ rẹ ti dayọ̀ mọ̀kọ́ rẹ balẹ̀ o ẹ dúró dè mí mi bọ̀. bàbá ẹ ṣe. ọ̀rẹ́ mo ṣe kò ṣe gan. Ah. mo sọ fún ẹ náà. mo sọ fún ẹ tó bá débi yẹn o gbọ́ oh, òkè oh, ẹ o oh, máa rí gbẹtẹsì. yes. Ah. Mm-hmm. thank you my friend. don't worry òkè sùúrù ẹ o yìí máa pile up gángan tó máa pọ̀ o máa rí gbẹtẹsì tó bá ti kó mi. àwọn dé mm-hmm. àwọn òwe kéwò jẹrẹ fáwọn òwe gbẹrẹ ẹ wọ ọ máa fọlọ́jọ́ ìwé bá fọwọ́ bá ọwọ́ rẹ̀ alànà arákùnrin kó tó di pé ìwé gbọ́sẹ̀ lọ mi wá kẹsà láfíà rẹ̀ sókè ń dé sókè kémeka méje ìní èjì ẹ̀ta ẹ̀rin àrún ẹ̀fà èje ó yàgbà ọ̀run kí wọ́n mú wẹ́ fọ́jọ́ mẹ́ta kó bá dẹ̀yìn ọjọ́ mẹ́ta kí wọ́n kàn sí mi wọ́n gbọ́. ẹ ṣe bàbá. àwo lọ o. wo um, uh, friendship ìsí ó sófo bó ṣe débi mo sófo gbogbo um, ó débi gbogbo òkè ìṣòro ó mọ rí pètès compiled lówó kan confirm. you are my good friend. ọmọ bá a kọ. olùmọ̀. Derrubou. láti ìlú ẹ̀yìn èèyàn ẹ máa bá wọn bọ̀ ó. oya oya oya oya yọ síbi kúrò yọ síbi kúrò. àwàdà láàbù ah, la ó. o tún padà sẹ́yìn o mọ̀rẹ́ mi ṣìnà ni òun ló mú lọ síbi tàbí gbàgede oya oya oya oya. a máa mú tán máa mú tán. Ah, kí ni ìkorò. wo títa ríro là ń kọlà tó bá jiná tán àdóge ájú ọmọ là ń ṣe. Ah, I can't wait to be a mother. Let's go upstairs. Tonight. I'm going to make you triple a woman. Yeah. I discover pé um, nǹkan tẹ́ mu ní àná òun ló fà tẹ́ fi ní stomach upset and that's the reason tẹ́ fi ń lọ toilet regularly sir. bro kí ni ìwà àtìyàwó ẹ gbé mu. mo mọ ẹni tí ń ju nǹkan tí àwọn mánìí ẹ fún wa ń lọ náà. ẹ mú mi lẹ́yìn. at all. well um, sample physics ni tí a mú lọ sí lab nígbà tá a little um, check up on it a wá rí àwọn substance kan nínú ẹ̀ a wá ṣe àwọn check up on those substance a discover pé um, agbo jẹ̀dí tó máa ń tà ní ojú títì yẹn ni ó wà nínú nǹkan tẹ́ mu yẹn. jẹ what. agbo jẹ̀dí agbo jẹ̀dí náà ló lò. yà bẹ́ẹ̀ ni jẹ̀dí and not just pé ẹ kàn lo jẹ̀dí yẹn lásán you know ẹ tún wá take overdose of it sọ ló fà tí ẹ ṣe ń lọ toilet regularly. ìwé ìyàwó mi wà lókè bẹ́ẹ̀ sì kò lè bọ́ sílẹ̀. lórí burúkú làwọn pípọ̀ yẹn o. Ah, ìwọ ló fà o. no ma ah, èmi rò pé wọ́n lé ni. but i told you. as a matter of fact ìyá mi ń sọ fún mi wípé wọn àtọmọ mi àwọn ṣe seven days fasting ìjọ tó ń parí fasting yẹn lọ́n kẹ́mi padà tèmi lọ́n rò pé àwọn olóṣì yìí. so frostal àwọn guys yẹn. agbójẹ̀dí. ẹ̀yin náà mo ti sọ fún yín pé kí ẹ ní sùúrù medical yẹn wà all right i told you pé kẹ́ ẹ máa pray with prayer kò sí nǹkan tí ọlọ́run lè ṣe. you know. i'm getting too old ah, sùúrù yẹn o. yeah kí ni kí sorry no, sorry sorry. two minutes please. ẹ pẹ̀lẹ́ wọ́n pẹ̀lú bó ṣe ń react nsìn máa fún ọ láwọn kankan um, ogun yẹn máa cure everything and ogun yẹn máa stop. ṣé oògùn yẹn náà tún ní dá wàhálà lẹ. no no these are medical drugs. agbójẹ́rì. Ah, ó yẹ kó ń tẹ àwọn pípọ̀ yẹn mọ́lé ni. ẹgbẹ́ ìpínlẹ̀ èkó lọ sẹ́wọ̀n ni o ẹgbó jẹ̀dí. Baby, please that anytime I call you always lonely. Baby, sorry when it comes to um, ignoring calls it's not that I ignore calls intentionally. Mm. Sorry ìgbà mi wọ̀ tí pé tó bá pè mí bóyá tẹ̀mí ẹ mọ́ ronú mo rò pé life what is life bọ́n mo ti fẹ́ make out of life tó tẹ̀sí ló máa ń jẹ́ ìgbà second one tó máa ń dàbẹ̀ tó wú bá pè mí máa rò pé ah bébì kọ́ ló pè mí èmi ló yẹ kí n pe bébì. so you, know this is not your first time of saying this you know. ìwọ ìwọ ló rò bẹ́ẹ̀ you see. you keep you keep giving one excuse. ó yẹ bèrè bèrè lọ́wọ́ friendship mi ọgbọ́ ẹ̀gẹ́ mo máa rí kọ́ọ̀lẹ̀ tó mú kí n gbé. Emeka wèé mọ̀ pé ìwọ ni wèé pè mí sọ̀rọ̀ torí àtàwọ̀ kẹ́ tíjọ́ sọ wípé ẹ̀ dákun ẹ̀ dá pa mí dá sí àmọ́ kẹ́ bá fẹ́ jẹ́ kémi dá sí ṣé wàá gbóòótọ́ wọ̀ torí màámi wí kò mí pé kémi máa parọ́ ó ní ọjọ́ kan kìwé pé ké bẹ níta kèmí gbàgbó pé rẹ̀ pé wèé pé o ìyàwó rẹ̀ pé o ìyàwó rẹ̀ pé o èpè ló ṣẹ́kù mí ó wí pé kémi dágò pé padà ó wí pé òun nífẹ̀ẹ́ rẹ̀ pé kòun ò bá ti sówó lọ́hùn lè máa ń wá ẹ láti rí ọ. bébè ṣogbó. rẹ́fù rọfù. àbí mi pawọ́. ó rè ó ti yé èmi fi wo ó fi wo um, ṣe witness olóyún sọ pé orí kò lè kó gbé. èdè ò parọ́. mi ì parọ́ mi mọ ọwọ́ pa. your call pick your call. ìwọ ni ó ní. pick your call. ó ní ó ní eléyìí kí n gbọ́dọ̀ bí. now let me tell you the simple truth you get one day eh? before before me and you ó ó fight for like two weeks ó dọ̀lẹ̀ ó ní pé eh, kẹ́mi sọ fún ẹgbẹ́ ìwọ ó ń lè tolú hmm. ọmọ tolú tolú originator tó tiri tó tiri. pick pick your pulse. ó ní orí ìwọ tẹ lẹ́yìn bọ́s ohun ohun is it true or true. Ah, we do power mommy aa wẹ́dú me mọ́ mi lójú mi lójú ẹ̀mí mi wẹ́dú pawọ́ kò mí ìwọ lè pa o ìwọ lè pa gbé ìwí wa titolú bóyá ẹ̀dì mọ́ wa bóyá ẹ̀dì mọ́ wa èèkàn mi o. mo mo mo kàn jealous mo jealous because i know say i love you truly truly truly truly truly mo lè fẹ́. hello Emeka. Yeah, èmi ni. Ee, my my chairman brotherly. Báwo ni? Ah, thank God. How how business na? Ẹ o ti ẹ béèrè pé mi ì tẹ̀lọ́rọ̀ mi wá the other day. As you know say you follow your brother come, I think say bóyá you you dey busy for work na. Olo olo busy ló ń ṣe. Ṣé mo ní mo fẹ́ mú wá fún bàbá ni? Oh yes, yes, ọsẹ bẹ́ẹ̀. Ẹ mo ti mú wá. Ẹ eh? ọmọ kí ni? Inú mi ìmọ̀ràn débẹ̀ yẹn mú. Ó ó mọ tó ṣe máa débẹ̀. Anywhere tó wà, ó máa stop. Hmm? just the way you are. Eh? Pause, pause. Say, me, uh, uh, uh, give me the scripture, mi tó wà go Mo kàn wà níbi junction kan báyìí tí ilẹ̀ kan báyìí tí wọ́n ṣe ògiri ògiri yẹn bíi halfway báyìí ó lò báyìí yẹn níbi junction yẹn. Fine, uh, don't worry ẹ, eh? ọmọ ọba ẹ ṣe ẹ, eh? just give me two minutes, mo ti rí bẹ̀ tán, ẹ má bẹ má bẹ gbà, má gbà. Ẹ máa dúró síbẹ̀ díẹ̀, okay, yeah. Ọjọ́ kan ni tó good bàbá ti lè mú un báyìí màá lè gẹ́tì bàbá yẹn. bẹ́ẹ̀ ló sọ fún kẹjọ máa ran babaláwo òjijì yóò. Emeka ta ló pè ọ. another code again. náà bí lóore àríyàn ló pè. a ẹ ó tilẹ̀ da ké sí àríyàn kí a bọ̀ kí a mọ tí màá ọtí kó. ọmọtí kó eru rem solo ń sóye náà kéré kó mọ bò kéré kó mọ bò kó kò lè work àríyàn kò lè wọ báyìí àríyàn ó strong. ẹ ó dáa náà ní kí abọ̀ máa sanwó máa sanwó mọ́tò. ó ní tó dọ̀rọ̀ ó máa fún mi ló fún gbé báyìí lọ. à mi fẹ́ lọ yàbá kémi amówó kù ọ́ ò ń ṣe èrè yìí ṣe wọ́n yóò yẹ tètè á lọ. mọ́jọ Emeka are you leaving me here. mo mo mo Emeka. mo fún èsì sí o mo fún èsì. tó bá yá ẹ ti sọ pé mo dé o. méèyàn wípé wòé dé ìwọ gan wòé ní sùúrù jẹ́ kí mi sọ̀rọ̀ kàn kú ọ́ àwọn ẹ̀bí kìwé wòé lè nífẹ̀ẹ́ rẹ̀ hmm. bẹ́ẹ̀ ṣe ń lọ ní ọ̀dọ̀ Oyita ló ń lọ Oyita ọmọ kan báyìí kó nídìí ó nídìí báyìí wájú rẹ̀ gbẹ̀ngbẹ̀ báyìí ni. ibo ló ń gbé. àmì ìmọ̀ o. department wo ló. èmi ìmọ̀ àmọ́ fìwé bá fẹ́ mọ fìwé bá fún mi ló máa jù lé kù ọ́. òun lè fẹ́ lọ yá àbá bó ṣe lọ yẹn ojoojúmọ́ lé kún. How you doing? <laughs> Where there, sir? Ah, uh, <laughs> ah, our business. No, uh, no problem. How every? And that your brother will follow come that time. Eh? How but Ah, yes. I tell yes, you now. Uh, <laughs> see, you get one secret I want to you. You say, um, Baba get um, Oluwo go. You get one uh, chance, we don't do now, eh? Now, eh, yeah. If you want double your money, as you don't be millionaire now, if you get a, you go to be billionaire. Yeah, I don't know. Make I give you that one. Confirm business. Oh, they can. sometimes when Hands up. I'm robber. Police! Police! Shut Calm down. Calm down. Calm down. Mr. Jack! Hey! Hey! This is set up, Get down! Hey! Set up, bro! Hey! Officer, bro! Èmi mi ò yọ ṣe. Oh, Mr. Man, what is the meaning of all this rubbish now? O sọ pé fún wa mú arúgbó ni, kí ni túmọ̀ gbélé tó ń ṣe yìí? Ta Oh my God, oh, see, police not even there at all at all. See, most of them tell me pé um, you be three for the deal abi, na mistake, you be four. We get three guys and one female. The female wey they behind us, na me Ah, mo kú, ọmọ ìgbókú bá mi finally. Ọmọ oh, confam sir. eléyà ọlọ́ máa ń ṣe àgbẹ̀mùgàmùgà tù that other man wey i tell you na him be the uh, owó wey be oluwo gángan eléyà ní olúwo tù ó white belt everywhere this one ó lè mú o ó forget forget everything o má sọ ọkọ mọ́, ó yà jíjẹ. Bánsà Club yìí ni mi àṣẹ bí ẹ mi bí mi lórí mọ́ọ̀tì ìgò kan mọ ìgò kó bá mi fáínálì. nítorí kan tó máa sọ òun làwọn ìgbésẹ̀. stand up káfíń sáwẹ̀ student ni mi ṣe student ni mi ṣe oní ni mi ṣe ṣe wọ́n kó mi gẹ́gẹ́ mi. ó wẹ̀tẹ̀ lọ sọ ń bàtà ó gún fún mi lórí ẹ̀ náà. bàtà ìsú nínú club yìí. ọ́fíìsà ọ́fíìsà ẹ máa rí mú àǹkọ̀ ẹ máa rí mú àtúntò náà lọ́wọ́ ìkókó rẹ̀ everybody all of us. bàtà ni mi. all the same thing. èmi ni. tani wọ́n tani. bàbá wọ́n ọ máa ṣe kíákíá ó ní kọ́sítọ́mù wa ó ti gbé dìlù wọ. ọ̀fíìsà. bísọ ẹ mú pẹ̀lú òtún. ayé wa wò wọ́n ẹ wò wọ́n àdàgbà jẹ́ra ó fò ṣe bẹ́ẹ̀ bí wọn bí kò máa gbé kan. àwọn àdàgbà jẹ́ra fún màpọ̀ kíṣẹ́ nìkan ilé ń jó wọn ń làgọ́ta o ṣojọra wọn. ọmọ iná ni ó wọná lọ òwe kátikàti ọwọ́ wọn ló pọ̀ sí o ah, side drag traction lóríṣiríṣi ṣẹ̀rí àwòkọ́gbọ́n lóríṣiríṣi ṣe bẹ́ẹ̀ ń bí wọn ah, ìgò ògbé kan bẹ́ẹ̀ wò jàǹgó ilẹ̀ tìbí o ẹ máa bá bọ̀ ẹ máa bọ̀ wá òwe eh. àwàdà tí ò láàbù láhùn ayé wa wò wọ́n eh. ẹ wò wọ́n àdàgbà jẹ́yà ó fò wọ́n eh, ṣé bẹ́ẹ̀ ń bí wọn ah, kò máa gbé kan. ìkànnì àdàgbà jẹ́yà ó máa pọ̀ iṣẹ́ nìkan ilé ń jó wọ́n làgbọ́ta lọ́ṣọ́ lọ́ra wọn ní ṣe bí obìnrin lẹ́kítọ́rà ẹni kú fẹ́ pàdé ní màsín gẹ́gẹ́ ṣe gẹ́gẹ́ ẹ wá wo.